sísísísí kan olùkọ́ tó ń kọ́ mi nílé. orin sísísísí olùkọ́ tó ń kọ́ mi nílé. lókè lọ́rọ̀ àwọn ọlọ́tẹ̀ tán fẹ́ máa gbé mú. lókè lọ́rọ̀ àwọn ọlọ́tẹ̀ tán fẹ́ máa gbé mú. yọ ẹ̀ kò ní bíbí àgbà. ẹ ṣe kí ẹ ṣe kí ẹ yáwọ́ sí tẹ̀ ṣe. ẹ wá gbé gàrí ọ̀hún bóde kí ni yan yan ẹlẹ́gbẹ̀ẹ́ tó gàrí jáde ó lọ sí o. akẹ́kọ̀ọ́. èyí rẹ̀ àkílẹ̀ wá sí lápò bẹ́ẹ̀ ẹ dúró. oyoyoyoyoya. ẹ̀rọ ọmọ ẹ̀ka èjìrẹ́ wẹsẹ̀ yìí o. a ní ẹ̀dá mi gbẹ̀lọ́wọ́ mi jẹ́ òun rà nù kò mọ ohun tó ń wọ́n ṣe ẹ wá dá mi èjì rẹ̀ ah, ẹ wá dá mi ní ọkùnrin. ẹ̀rọ rẹ̀ sàmọ̀ wẹsẹ̀ yìí o. ọmọ ogun dà ó yẹ mọ́ bu gàrí sí i ah, bàbá yóò tó dé ní ìsìn yóò wà bá a pariwo lókè èsì ẹ ṣàṣe kíá ẹ mọ̀ pé ìyára náà kèsì òtó nǹkan bó bá dé ní ìsìn gbogbo wa ni ọmọ sọ̀rọ̀ sí i ìwọ ah. ṣe ṣe ṣe kí á jọ. èjì rẹ̀ ẹ dákun ẹ lè bomi mi wá o ẹ bá yé èlé ètò gbogbo yín o. ọlọlọlọlọlọlọ mo tún gbede olùkọ́ akẹ́kọ̀ọ́. tí ẹ̀mí ẹ kọ́kọ́ kọ kú ọ̀ wá wù ẹ bá jẹ oúnjẹ láàárọ̀ ẹ tún jẹun lọ́sàn-án kí ah, wọ́n bá gbà mélòó. agbára ẹ̀kọ́ ni agbára ẹ̀kọ́ ni ẹ̀mí bá ń bínú olùkọ́ jàre agbára ẹ̀kọ́ ni bó bá bínú tíṣà agbára ẹ̀kọ́ ni when he pass when he fail agbára ẹ̀kọ́ ni. icccc olùkọ́ ló kọ́ mi nílé. arẹwà ọmọge ẹlẹ́yinjú ẹgẹ́. mo rí ccccc kọ́ tó kọ́ mi. ògòkè mú àbúrò ẹ̀ gòkè. Tókẹ́ mọ́mí Tókẹ́. ẹ káàsán ẹ káàsán o ṣé kò sí kò ṣe báwọn ọmọ yín ṣe. ah no kò sí nǹkan kan wọn ò ṣe mí ẹ̀yin gangan ni mo wá rí ẹ̀yin ni mo wá rí àjọkẹ́ sọ fún mi kí ni reason tí ìwà àtàwọn àbúrò ẹ̀ wá sílé ìwé ní ìjẹta. mo sọ wípé nítorí pé a pé ńgbà lọ kiri ọjà nítorí ẹ̀ la ṣe wá sùn. ẹ ẹ madam ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. ẹ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni torí ìgbà tó máa fi kiri lọ tó máa dé àsìkò ti lọ ni mo ṣe òwò pé kọ́ kúkú ṣe ti ìrọ̀lẹ́ papọ̀ mọ́ra wọn kò sí ìtumọ̀ pé wọ́n tún ń bọ̀ nílé láago méjìlá bó ṣe jẹ́ nìyẹn. ẹ jọ nítorí Ọlọ́run irú nǹkan tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ rárá o ẹ̀yin náà wò ó sìn gbogbo iṣẹ́ ta ti káwọn tó kù wọn níjẹta sànà sìn wọn ò lè mọ̀ ọ́ nítorí pé àlè dá wọn kọ́ lọ́tọ̀ àwọn ọmọ tẹ̀ ń wò yìí ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí báwọn mẹ́ta ṣe wà yìí president wà nù wọn gómìnà wà nù wọn sẹ́nitọ̀ wà nù wọn. tó ló jẹ́ pé nǹkan tí mo fi rán wọn léèwé náà nìyẹn kò sẹ́nì kankan àfọlọ́hún. tí bá ti lọ fi ti ń disturb ayé tí wọ́n ń sìn ẹ wo madam iṣẹ́ tó ríran wọn tó wá jẹ́ lóde ayé yìí ẹ ní jẹ́ kó wá sí ìmúṣẹ nu ayé wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kó máa ṣẹlẹ̀ mọ́ rárá ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ o ilé àtẹ̀lẹ́ yín náà ní dáàbò ẹ ṣe o ẹ ṣe ó dàbọ̀ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ káàbọ̀ o. ẹ̀yin lè lọ́n rojọ́ pé ẹ̀ ń kiri ọjà ṣé mo níbò míì tí mo ti fẹ́ rówó fún yín ni àti wọ́n kékeré yìí náà ó yá ẹ wọlé èrè wọn. hello ẹ bá ti fẹ́ ṣéun náà ni ẹ fi ilẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ ṣùlẹ́à sóyè yín kéyìn wo dúró sílé ìgbìmọ̀ asòfin ọmọ ṣe ẹja dá padà ń ṣe ń ṣe nǹkan tá a fẹ́ fún wa. akíìmù tó dọ̀nà olówó kéyìn wọn máa ṣalága lọ ẹja fi náà lẹ̀ ìyẹn wọn ti ṣe dáadáa àákòwò lé lórí ó ṣe ààrẹ kéne gbogbo àwọn tí ó dìbò náà ṣe ṣe bí owó gbogbo owó gbà ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí nìṣẹ́ bá a bá ti fún ọ lówó owó dìbò kádàrá wọn nìṣẹ́ ibi owó wọn kò sí kò sí wàhálà ọ̀dà ọ̀dà bọ̀ ṣe o. ẹ kú ètò òlu wo gbogbo ọjà mi mo ti gbà tán pátápátá mo kàn ní yọjú sí ẹ tó mọ ọ lọ kó wá bíta gé ni o bọ́jà ṣe lọ ẹ̀ka kó bíta gé ni o. ṣé ló jẹ du ọ̀rẹ́ wa wàhálà ẹ pọ̀ lórí ọ̀rọ̀ ló ṣe dé. o ò gbàpò tí alága kanṣu o ò gbé tàṣẹ̀ǹbìlì débi tó rẹ́ẹ̀pù ah, ó yà máa náwó lórí òṣèlú náwó lórí òṣèlú kí lè retí ẹ ń bẹ̀ tó jẹ́ ká dojú kọ èyí okòwò wa tá a mọ̀ gangan yìí. kí ìrúlé tòrò náà la ṣe fún ah, àwọn bàbá mi àgbọ̀dọ̀ bọ́mọ jẹ́ a tó gbogbo ẹ̀ báyìí náà gbé e sọ́tún gbé e sósì kí ilé tò ní ìwé àwọn àtọ́nà ń gbajẹ́ sí lọ́wọ́ nísìn akẹ́mọ̀ ìfisọ̀ kótó ẹ̀rìn báyìí ẹ̀rìn báyìí kí gbogbo àsìgbè lálàáfíà ní tí mo wà fún un. ẹ ẹ bá a bá tiẹ̀ wá wò náà gbogbo wàhálà tiẹ̀ tó náwó fún ọ lọ́tún náwó fún ọ lọ́sìn torí tiẹ̀ náà ṣe ń dìbò fún ọ̀pọ̀lọpọ̀ wọn bí ọ̀nà bá gbàpò tí alága kanṣu ó wọlé sọ̀ọ́sẹ́ ni olówó oléèyàn oògùn kan tún wà. ẹ̀ẹ́dọ̀ ẹ̀ẹ́dọ̀ kanṣu èèyàn tó wà rẹ̀ níyàrá yìí ń tẹ́ra rẹ kágbà pé mò ń náwó fún ẹ ṣé wọn náà rí i pé ẹni tó bá mọ̀wé ló lè ṣe ni tí wọ́n mọ bóyìnbó fètèfètè àwọn oníbẹ̀bẹ̀ wọn máa gbá wọn wọn máa ju tó o bá rí láyé gbanúgbò tí bá ń bọ́ ìbò ìbò ń wọ̀ gbọ́ nígbà wọn kàwé. owó kàwé àwọn tó dàgbà tó lówó lọ́wọ́ bíi tiẹ̀ báyìí náà wọ́n ṣe ń kàwé hmm. olùkọ́ tó dángájíá òun la gbà òun ló bẹ̀rẹ̀ sí kọ́ olóyìnbó yóò kọ́ débi pé ó gba certificate wọ́n lò lọ poli wọ́n lò lọ uni ni bó o bá gbà tán bí ọ̀nà bá sì ti dé ọ̀hún wọ́n náà bẹ̀rẹ̀ sí sóyìnbó ni ẹ ẹ lè ṣe. kì í ṣe pé kìnìún òyìnbó ló lè ṣe. òyìnbó ni olùkọ́ ló lọ gbà. nígbà tó bá ti di kókó tó bẹ̀rẹ̀ sí sóyìnbó fátáfátá ó ni i'm mad i'm a fool stupid. àwọn ti tán owó owó owó. Ah, kí ló ṣẹlẹ̀. owó o ti sáré náà tán. o ti tán pátápátá. tí a fẹ́ kọ́ mọ̀ pé ìwọ lọ rẹ̀ ni. ìfẹ́ ah, kọ́ o. Hmm. má rọ̀ rí jẹ́ kán kí mi dáadáa. Ah, wọ́n máa kí ẹ gan. ìgbọ̀kan dárúkọ ìyàwó mi látàárọ̀. ok ok wọ́n máa kí i. kó forty five. forty five forty five ẹ̀yìn àkọ́tàntì. okay. ẹ̀yà kókó kọ́. ah àwọn yẹn kó eighty five. kọ fifteen lójú ń sẹ́gbẹ̀ẹ́ kú. eighty five sí fifty ṣé ẹ̀rí kó ti pọ̀ jù ni. ah ronald rebecca ṣé ó wá Cambridge nílùú ẹ̀ now jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tàbí kí n sọ pé jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ bí bàbá olówó fúnra ara wọn tán nílé iṣẹ́ yìí tó ṣe jẹ́ fámìlì yìí tó ṣé bówó oṣù yín nìkan lẹ́gbàá jọ ṣé ẹ láǹfààní mi bómi nínú iléeṣẹ́ ṣé ohun tó máa fi kún náà kọ rè mo rò pé nǹkan ṣé òun yẹ yín tẹ máa jẹ bẹ. Ah, ṣé fifty naira ló kí n kọ báyìí. ó bẹ́ẹ̀ kò ṣe fún ìsọ̀rẹ́ bá ṣe everything tán kò gbé bá mi lọ́fíìsì. All right. Your wish is my command. Ọ̀gá <laughs> o. Pẹ̀lẹ́, bọ́ọ̀lù. Ẹ káàárọ̀. Bá mi, ẹ káàárọ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ lẹ́ kò ṣe àwọn òṣèré ẹ̀fẹ́ yìí náà ẹ̀ dìde ńlẹ̀. Thank you. Bájìnì Bájìnì o tètè fi mí lọ́rùn sílẹ̀ dáàdì nǹkan. wo bàbá olóyè ti jí o wọ́n dẹ̀ ti béèrè ẹ̀ àmọ́ gbogbo àwọn pílò tá a tò lálẹ́ àná yẹn ó sì wà bá a ṣe ṣe síbẹ̀ so wọ́n nígbàgbọ́ pé ìwọ ló sùn síbi tí pílò yẹn wà. ọ̀fẹ́ o àwọn wàdà. wọ́n wà nílé o. má lọ dúró bẹ́ẹ̀ àbíwọ̀ rẹ̀ àbíwọ̀ ọkọ yìí sọ́ọ̀ ti jí ni àbíwọ̀ náà ti ṣe sinimá àwọn ìbò tí wọ́n máa ń ṣe takun ẹ̀ dẹ́rẹ́dẹ́rẹ́dẹ́ nínú tẹlifíṣàn àbí wọ́n ti di méjì. ibẹ̀ ah! yìí rẹ̀ mọ̀ lóṣù yìí kì í ṣèwọ́. eré orí igi àsìkò ọmọ ẹ̀dùn. ọ̀hún ẹ̀ẹ́nù o ìyọnu ló ń wá ajá tó dùbú ẹkùn sẹ́mọ̀ páàrí yọnu. ẹ dákun ìyáálé wa kí ni lókè sí ló tún ṣẹlẹ̀ lónìí báyìí abirú kí ni wàhálà àrùn eléyìí láàárọ̀ kùtùkùtù. ìyá tó kẹ́ ẹbí gbogbo wa náà la mọ baálé ta ni ọmọ kò bá ti pàdé mọ̀lẹ́bí báyìí ah. ń bá kan. ẹ wo ṣé kìí ṣe pé ẹ gbàlẹ̀ àbẹ́ ẹ̀fọ́ mi tó ń bọ̀ yẹn. olórí òfẹ́ wà láà lókè sí o. Ah, mm, mm, mm. ẹ máa rọra. ẹ máa rọra. dáa ni ewu ẹ̀yin ọmọ ìkí ni wọ́n ń porúkọ mi ń gbòòrò. lókè. gbọ́ dáadáa. lókè. ẹ bá ń gbóhùn sókè fẹ́rẹ́fẹ́. lókè. tókè. ta. náà bọ́ ta. ń wo ọmọ rẹ ìyẹn ọmọ tèmi ọmọ tó kẹ́ mi ilé ló sùn àbí tó kẹ́. tó kẹ́ sọ́ọ̀rí báyìí àwọn fúlàní tí máa da màálù òun la gbọ̀ páì lọ́wọ́ wọn a kàn rọra kàǹkẹ́ sí lókè báyìí ní ká lè rí nǹkan dì mú bọ́ bá kíní ìkọ́ máa bẹ́ran ọmọ láàjù pọ̀ nímọ̀ pé ń kan kankan kí n tó wé mọ́ ọ lẹ́ẹ̀kẹ́ oríire ò tí ì dàbí àgbọn ṣùgbọ́n àbẹ́tì jẹ̀bú làbá pé òun. fẹ́ẹ́ bidoro mgbe ọsùn lánàá. ilé ló sùn òun. níbo. ah mm, mo ò sunlé. gbogbo ọgbọ́n dẹ́ẹ̀dẹ́ ló yé mi. ìwọ sọkúndọrù ọ̀pá tó tó bí ọ̀pẹ òyìnbó tẹ́ ń dágbọ́n fún mi. mọ́ká yín ìwọ òsúnlé àmọ́ ń lè bọ́ wí òwú tí ya gbọ̀n báyìí lọ mọ́ àbí ń bọ́ àti mú rẹ̀ bá a ti bẹ̀rẹ̀ náà rè kọ́ yọ kúrò nílé ọmọ rẹ náà sì ti mú. ebi jọ la rẹ̀ àwa ní ọmọ wòran lọ tí ẹ ẹ má rí sọmọ tèmi o. àbí kàdúrà fẹ́ ń bí ọ ni. ẹ dákun o. kí ni kàdúrà fẹ́ ń bí ọ ni ọmọ mi lọ yà ká sí. ẹ dákun o ah. ẹ má jẹun bú mi o. bá ti wá ń tò báyìí ẹ máa bá ń fi ẹ máa bá ń fi ẹ máa fi ṣe gàrí tíra rẹ̀ kẹ́ ẹ máa bá ń pè lẹ́yìn bá rọmọ tó jáde ńlẹ tọlọ́pàá bá gbé. lókè. bá rọmọ kan tó jáde tó kó sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ. èyí tó wá ṣèpẹ́tò ogun ìdílé ìyá rẹ̀ tẹ̀lé débi pé ó rà ní fẹsẹ̀ sí ẹ̀wọ̀n bá ṣe ìpàdé. lókè. ṣé rí o èmi sọ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ báwọn gbọmọgbọmọ bá fẹ́ yí kan gbé tí wọ́n mọ̀ pé ká mọ́wọ́ kan wá òun mo tún béèrè ni pé sọ fẹ́ sí ipò ńlọ. wọ́n béèrè ní o. ó yá ẹ tiẹ̀ wá jẹ́ mú báyìí bóyá tí mò ń sọ òtí ìyé yín ẹ̀yin ọmọ ìyá àbejì tó jẹ́ ìyálé nu gbogbo àwọn ìyàwó àwọn wòwò tó tò yẹ tó báyìí ẹ pa sójú kan ẹ pa ẹ pa lálùbáríkà àwọn ojúlówó ọmọ ọkọ ẹ tó. ẹ pẹ̀lẹ́ o màmá koko yé abati òyìnbó ẹ rí rùmúrùmú bíbí ẹnu òní jó sọ̀rọ̀. àwọn ọmọ tiẹ̀ dà ọmọ lẹ́nu wọ̀nyí dà ẹ dẹ́kun ọmọ tó tẹ̀lé ẹsẹ̀ ìyá tó bímọ dáadáa. gbé aṣọ dìde lẹ ẹhẹn àbí màmá sunlé àwọn ọmọ rẹ dà bá ṣe wèrè á sílẹ̀kùn àdá yín ta ẹ kú àmójúbà ẹ̀yin ìyàwó èmi ọ̀pá fún yín. bàbá ìkọ̀kọ̀ ò yé mi o ṣé ó dàbí pé wọn ò fẹ́ tẹ̀lé fún mi mọ́ nílé iṣẹ́ rárá because ọjà tí wọ́n supply fún mi ní last time ó pẹ́ kó tó dé ọ̀dọ̀ mi débi pé àwọn customers fẹ́ mi rajà gan wọ́n ti lọ mi ò rí ọjà yẹn tà and gbèsè ló padà dá sí mi lọ́rùn so mo lè ṣe wáyìí mo ti mú invoice mi dání and ọjà tí mo kó wá mo fẹ́ return ẹ̀ so receipt ọjà yẹn rè ẹ wò bàbá. kò ní ìdílé ń dá ọjà ẹ farabalẹ̀ manager. ṣe rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí nígbà tí gbogbo everything ṣẹlẹ̀ ẹ sá. ẹ ẹ gbọ́ ẹwà ẹwà ìdá ìṣọ yìí ó ti kọlura wọn bọ̀ jẹjẹ òtún kò fi bẹ́ẹ̀ yé mi ikọ̀ ògbé kan ni o yóò kún ẹ kò tí ì sanwó ó tún yá nìṣó ń pa jẹun lówó bó ló ti jẹ́. ẹ no mistake ni wọ́n ṣe kì í ṣe pé a jẹ wọ́n lówó um, kì í ṣe pé a jẹ wọ́n lówó kankan náà bó ṣe wáyé kọ́sọ́mà wa dáadáa ni wọ́n tó ti ń sìn ṣùgbọ́n tomato fish mi sì máa explain everything fún wọn so alẹ́ ìyanjú ẹ̀ dáadáa ṣẹlẹ̀ tí wọ́n fi tètè rí ọjà wọn gbà yẹn time tí àwọn Germany tí wọ́n tètè sẹ́ndì ọjà wa yẹn ni ìgbà yẹn ló fà so but sin nísìnyí tèmi àti wọn bá wọ ní ọ́fíìsì sin máa explain àwọn kankan fún wọn wọn á lè mọ̀ pé àwọn sì jẹ wá lọ́wọ́. ṣùgbọ́n ṣe manager mo ní tẹ bá dé ní ọ́fíìsì ọ̀dọ̀ mi ṣe ń ṣe so, ah. máa ń lè alẹ́ yàn. ń bọ sọ ti sanwó ni. Ah, ah. bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ bọ́ ẹ jẹ́ ẹ mọ̀ ṣẹlẹ̀ sàn ẹ jẹ́ kí mi gbà tí wọ́n dọ́fíìsì tí mo máa wá rí yín sí sàn. ọ́fíìsì ọ̀dọ̀ yín. ẹ ẹ ń lọ jẹ́ káwọn ọ́fíìsì. máa wá rí yín sí ẹ kẹ́ kò yé wọn sàn òye ìlú. ọkùnrin ohun sà ẹ ká sọ kí sọdọ. ẹ ká sọ sọdọ. ẹ jẹ́ kí n tẹ̀lé wọn lọ a máa yẹn gbé. ẹ bẹ́ẹ̀ sà ẹ ẹ nìṣọ ẹ nìṣọ ẹ nìṣọ ẹ nìṣọ lọ́fíìsì rẹ ẹ má rẹ sà. Thank you. ṣé pé tẹ̀gbọ́ntẹ̀gbọ́ntà ìgbà yìí náà lẹ̀ ń ṣe léyìí lẹ̀ ń ṣe tó tó báyìí bí àbúrò ló ti jẹ́ ní tí mo rí hun àmì tí mo rí hun ẹ̀yìn náà wá ń dọ́gbọ́n iṣẹ́ tèmi ń ṣe yìí àti ẹ̀ lè máa mọ̀ wéé ṣùgbọ́n àgbàna tó bá wọnú owó tiwa yóò ṣàìsàn jáde nítorí yóò jẹ yóò bí yóò tún fi nǹkan lẹ̀ bẹ́ẹ̀ pé mo wá gbà yìí ṣé ẹ ń sọ pé kò dá léṣe kéèyàn máa gba mọ̀lẹ́bí rẹ̀ ṣiṣẹ́ ọmọ olórí ilé o alálùbáríkà gébú ọwọ́ à ń ṣe gbówó mi ó ṣe máa pé tówó ṣe máa lọ́run àti ijó ẹ̀yìn wa ń wọ̀ wálẹ̀ tó pé mo gba mọ̀lẹ́bí kí n má bínú kò sáyè má bínú bẹ́ẹ̀ bọ́ bá tún ṣẹlẹ̀ ẹjọ́ mi tèfètèfè ẹ lọ́nu. kò lè rí bẹ́ẹ̀ mú sẹ́yìn. ẹ ti ẹ̀jọ̀ ó bẹ́ẹ̀ wọ́n ni kò sí gbẹ́gẹ́ ní. ọ̀gá èèyàn ni. ẹ sàlẹ̀ mo ṣe ọ́fíìsì náà ni mo ti bọ̀. ẹ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ó wọ́n ti dé. Um, ọ̀gá hmm? um, gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè fún tíṣà um, àbúrò Mr. Joe Joe storekeeper so àbúrò ni ẹni ìjẹsìn wọn Fọláyẹmí ni orúkọ ẹ òun ló máa kọ́ yín ní èdè òyìnbó tí ẹ fẹ́ máa sọ. ẹ dúró ẹ tún mú mọ̀lẹ́bí wá ṣé ẹ mọ̀ pé mọ̀lẹ́bí kan ní kó wa sí wàhálà ní ìṣètò ẹpọ́ lọ́nkàn fi ọ́ sí dẹ̀rùn fún mi ni ọ̀tún lọ́ọ́ mú mọ̀lẹ́bí mi wá ó ti jẹ́. no no no no àwọn mọ̀lẹ́bí ti tọ̀dọ̀ yín lélẹ̀ sá ṣẹ́rí mọ̀lẹ́bí Mr. Joe <laughs> Mr. Joe náà jẹ́ mú ẹni tí ó máa ṣe pálapàla sí ibi báyìí because tí lè bá fi lè fọ́n bò pẹ́rẹ́ àmà sack Mr. Joe àmà sack òun náà ni. sẹ́yìn náà rí ní ìsìn ọmọ ọ̀sán tí ń kó pọ́npọ́n báyà rẹ̀ ẹ̀yin lẹ̀ ń jẹ́ kó máa jí ìrọ̀rọ̀ lára mi ń sọ̀kọ̀ ọ̀rọ̀ sí mi. ọ̀rọ̀ ah, ọ̀gá <laughs> kò rí bẹ́ẹ̀ sà. kó lè dáná lọ sí. ẹ ẹ ǹlẹ́ arábẹ̀ ṣọdọ olójúpọ ọkọ mi kẹrẹ. bẹ́ẹ̀ni sá mo ṣetán láti kọ yín nílé òun sá. ṣúra rẹ hàn pọ ọkọ mi wọn mọ ṣọ wá rí èèbó nìkan kọ ọmọ fẹ́ kọ bí wọ́n ti ń kọ bí wọ́n ti ń kà àti bá a ṣe máa ṣe sùúrù gbogbo rẹ̀ mo fẹ́ kọ ṣọọlì kọ mi. bẹ́ẹ̀ni ṣẹrẹ mi tẹ wọ máa kọ yín bẹ ṣe máa gbóyìnbó dáadáa ẹ ẹ lọ́lá ọlọ́run sá àti èmi tẹ́wọ̀n ìfọláyẹmí ẹ máa kọ́ yín bí wọ́n ṣe ń kọ bí wọ́n ṣe ń kà kódà jù kọ́tẹ́ lérò lọ sá mo dẹ̀ mọ̀ pé ẹ máa gbọ́ sá ẹ máa gbọ́. ẹyẹ òyìnbó òyìnbó ẹ ṣàkọ wọn ní òyìnbó kọ́ ẹ máa sọ. máníjà dúró ah, yóò kọ́ mi bí wọ́n ti ń kọ́ bọ́ ti ń kà náà. okay no problem sá. sọ wá rí o bó ṣe wà lóòótọ́ èèbó nìkan wọ́n pè ọ fún iṣẹ́ wa di mẹ́ta èyí nìkan pẹ́ mọ̀ fún lóṣù. báwo mo ṣe mọ̀ pé èdè ìwò ni ó fẹ́ máa kọ́ yín tó owó yẹn láti díẹ̀ tó mm. wà. Um, salary ti àjọ tí because bàtí mo yẹ gbogbo kíní yẹn pẹ̀lú iye tó ń wọlé sí company yìí mo rí pé ṣẹlẹ̀ mọ̀ òyìnbó ló fẹ́ máa kọ́ yín ara àwọn subject tí ó le jù fún àwọn teacher láti kọ́yàn ni so twenty thousand naira la fẹ́ máa san fún. bọ́ ọ bá wá pé ìtọ́pọ̀ fẹ́ máa kọ́ mi owó tó o dá kọ ní ìsìn bá a bá fẹ́ sọ sí ọ̀nà méjì ká papọ̀ èlò ní ọ̀jẹ̀. forty thousand naira ni. kárí èyí tó kọ́kọ́ dá ọkọ̀ ń bọ̀ bá là méjì tó o bá fi kún ìta aṣọ sọ́nà méjì èlò ní ọ̀jẹ̀. <laughs> ìyẹn pọ̀ gan fifty thousand naira ni ẹ̀ àádọ́ta thousand. ẹ ẹ ṣe iye tí ọ̀jẹ̀ nù. sórí iye tí wọ́n pè púpọ̀ gbàpọ̀ ọmọ dùn èkó sí ńlá a sì mọ gbọ́wọ́ síwèé a mọ̀ fún ọ ní iye tó sọ ẹ̀ lọ́mọ ẹ̀kọ́ wẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbà báyìí wo rábìn ṣé kò yí ọ ni. ó yé mi sá. bọ́ọ̀ ṣe wà ọmọ tí inú mi máa ń dùn sí ọlẹ́wà ọrẹwà ọtún wá níwà sọrí ilé iṣẹ́ ìkóṣe tó àwọn ọ̀mọ̀wé ṣùgbọ́n ká ṣe àjọ ajé kájọ ọmọ wọlé lọ́tún àmọ́ mo sì rí ọmọ pé gidi ni ọ. ẹ mọ́nìyà ìgbà tá a bá máa fún un ṣé lọ́sẹ̀ ni àbí lóṣù. lóṣù náà oṣù ni sọrí tí wọ́n kọ́ fún ọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wọn ni ọba. Ah, èmi mo ní iléeṣẹ́ mi. káàbọ̀ ọ ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ lónìí. Ah, ẹ gbé ìrọ̀rùn dé. ẹ ṣe kan ah, ní sáwọ́ mọ́nìjà bá mi dúkọ́ lọ́wọ́ wọn bá mi dúkọ́ lọ́wọ́ ká bá mi dúkọ́ lọ́wọ́ ká ẹ ṣe kan ní mo dúpẹ́ Fifteen thousand lọ́sẹ̀ ẹ ṣe kan mọ́nìjà ẹ ṣe kan thank you. ah no no kò sí problem because. oh thank you ẹ ṣe kan thank you. my reason is. Eh, eh, Um, gẹ́gẹ́ bí ṣe jẹ́ pé mi ni mo mú ẹ wá tí bá ti sọ fún ọ̀gá iléeṣẹ́ iná ni so èmi náà ni manager so èmi náà ni mo máa san fún ẹ fifty thousand naira lọ́sẹ̀ kò sí problem um, ṣáàṣì nọ́mà dáadáa eh, ṣe ti bọ́ kò sí problem. ẹ eh, eh, um, wọ́n ní kí n bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wáyé. ẹ no problem ṣó máa ẹgbẹ́ náà lọ́sẹ̀ fún ẹ. ẹ ṣe gan ni ẹ ṣe o ẹ ṣe gan ni. orin sísí sísí olùkọ́ tó kọ́ mi nílé. ìjọba fóṣù mẹ́fà ó lè yọkọ ṣoṣo ló wà lóun fẹ́ máa sọ fọ́ọ̀rẹ́ wa fóṣù ah, ah, ah, owó ìpọ̀ ẹ̀dùn kò ń ṣe oṣù kan ọ̀sẹ̀ kan kan ló fẹ́ máa fún mi ní fifty fifty thousand naira. ẹ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. irọ́ bíi ibo ẹ wò bí ṣé kí n má tọ̀ yìí a ti tọwọ́ bọ̀wé lórí owó tá a fẹ́. ọ̀rẹ́ mi ò ti dọ́dọ̀ wo owó ti dé. láyé àtijọ́ nígbà àwọn bàbá wa olùkọ́ báyìí tíṣà ni gbogbo ẹbí ṣe láyé àtijọ́ nígbà wọn. ṣe ni manager ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúró tì mí ọlọ́run a máa ṣe ìmúṣẹ tẹ̀yìn náà ẹ ṣe gan manager mo dẹ̀ fẹ́ sọ nǹkan kan fún yín but mi mọ bí mo ṣe máa sọ but ok ok ok ẹ̀yin manager mo rò pé tí n bá fẹ́ fún yín nìkan mo máa notice pé ẹ kì í fẹ́ gbà lọ́wọ́ mi ṣé kò sí. eré iléeṣẹ́ èmi ni ọlọ́run fi gbogbo àkóso ẹ̀ lọ́wọ́ now we need láti sọ pé kò máa mú ọkàn wá ní owó yẹn because owó yẹn kọ́lé bí máa ní látọ̀dọ̀ títí àti Mr. Joe tí wọ́n jẹ́ family ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n mo ní kò tán ó tàn ó tàn yẹn tó bá rójú tí mo fi wò ẹ níjọ́ ẹ pọ̀ gan kò ti já sí nǹkan tí mo ń try láti sọ pé nídìí owó yẹn ìfẹ́ gangan ni mo make kò yẹ sí bó ṣe wà yìí. báwo ni jẹjọ. mánìjà ẹ wù bí ẹ gbọ́ kó yẹ kúrò mi pátápátá nítorí pé àlá tí ò lè ṣẹ ni bẹ́ẹ̀ ni ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí mo ti lọ́kọ àfẹ́sọ́nà <laughs> mi ò dẹ̀ lè double date lórí ọkọ mi. bọ́ bọ́ bọ́ ṣoore lóòótọ́ um, ọ̀gá wa lè máa tà sí ẹ kí wọ́n náà wò pé bóyá olówó ni wọ́n náà fẹ́ tà sí ṣoore máa wo ti àwọn arúgbó làwọn at the same time àwa ní àjà náà òrò ṣùgbọ́n wọ́n lèèyàn ló ń bẹ nídìí òrò tó fi ń kí i àwa gọ́gọ́gọ́ la ní iléeṣẹ́ yìí sórí gbogbo fifty thousand naira tí wọ́n ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ tí èmi bá fẹ́ block ẹ lẹ́nu máa block ẹ bí èmi náà mo fi ìmọ̀ ìjọba ìṣẹ́ sọ̀gà. ẹ wo mánéjà ọ̀rọ̀ yìí ti yé mi ẹ wo bí tẹ bá lọ́rọ̀ mi tẹ bá mi sọ ń bà mí tó wà important ẹ pè mí màdá yín lò ẹ jẹ́ kí n máa lọ lọ màá rí yín létà ẹ jẹ́ kí n tètè máa lọ ilẹ̀ ti ṣú ó dàbọ̀. Fọláyẹmí. lórí burúkú ẹ má tiẹ̀ lọ sọ fọ́gà ìbùsù. Okay. Làbákẹ́. Kí ló ṣẹlẹ̀? Dákun ṣé Bọ́lá ò sọ fún ẹ pé ìyá mi ń béèrè ẹ̀ ni? Ó sọ, mi ò dáhùn ni. Kí wọ́n lé dé òfin dáhùn? Bó ṣe sọ nìyẹn o. Ẹ̀mí ìbí ọ̀nà ńgbà tẹ wá ń ṣẹnu yàyàyà. Ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìkó sú ẹ̀yìn ni? Abẹ́wò ni rádaràda. Ẹ̀ nìyàwó ṣe máa wá pé ò ò ní dáhùn. Àbí o. Ah, ah ẹ àbí kí ló ṣẹlẹ̀ gangan ná tó jẹ́ pé kò sí ohun tá a ṣe láyé yìí tíṣà ni yóò sọ pé ó lọ ṣeun báyìí à kí ló ṣẹlẹ̀ bá a bá fẹ́ tọ̀ tíṣà ni yóò sọ pé ká lọ tọ̀ bá a bá fẹ́ ṣu òun náà ni yóò fún wa láyè ká lọ ṣu a lè ṣe ohunkóhun láyè ara wa mọ́ àfi kó kó máa ṣe sọsọsọ sọ̀rọ̀ wa ó ti sú èmi òbí ò bá sú ẹ̀yìn ó sú mi kí ló ṣẹlẹ̀ ṣé bá a sì máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù. ó sú ah. máa ti fòfin tuntun lẹ̀ sínú ilé léyìí tó jẹ́ pé tá a bá jí làárọ̀ ìgbà tó bá ń wà la máa wẹ̀ ìgbà tó bá ń wà la máa fọyín tíṣà ní kò sí nǹkankan tó jọ mọ́ o wọ́n pé à ń jẹun ká tó fọnu yẹn kò sí mọ́ o. àbára ayé wa kí ló dé. ó náà gbọ́dọ̀ láti máa kọ́kọ́ fọnu ká tó jẹun ká dẹ̀ máa wẹ̀ ká tó jẹun ó ní ẹnikẹ́ni tí ò bá ti ṣe kí bàbá olóyè máa fún ẹni náà ní oúnjẹ. ó ń kọ́lẹ́rà ó ń gbá ó ń fa ni ó ń èmi ni ó pa tíṣà kú o. ẹ̀ẹ́dẹ̀dẹ̀ agbọ́rọ̀ ìwọ làbọ̀ máa wá tọ́ sínú oúnjẹ olórí burúkú ní gbogbo yín oúnjẹ yìí ni àwọn ló jẹ ìyà dákúdákú bá máa bọ ká wà ní ìjọba ìjọba òun láìtẹ̀lẹ́wọ̀n. ẹ má jẹ́ ìwò fagídẹ̀ Say, he said, Tisa, you saw ah. when I spoke ah. uh, them, you so yọ ní sè àwa ló lè yẹ gbogbo tí mò ń kọ́ lẹ̀ èmi àti ẹnìkan ló lè wò lára hmm. so àwọn ará àwọn ọmọ tí wọ́n tò yìí ṣé wọn náà rí i pé ẹ ń bá ti lè bá wọn gbé tó lè tọ́ wọn yóò ṣiṣẹ́ lárò pẹ̀lú rọrùn. Ah. Ah. ẹ wò ṣe rí ọkọ̀ wèrè tẹ́ gbé dání ìsàlẹ̀ ní ẹ páàkì ẹ̀ sí o bẹ́ẹ̀ gòkè níbi yọ̀ọ̀nà kèmí. Ah ẹlẹ́ǹkejì béèyàn bá ti lè tọ́ àwọn ọmọ mi wọ́n gbọ́ wọn gbọ́ yóò ṣiṣẹ́ ní yàrá ọ̀pọ̀ òsì pẹ̀lú rọrùn ni. Ah, ẹ dákun kí ló burú nù tó sọ nísìn pẹ̀tọ̀ bàbá wọn ti ń ṣe bí èèbò when I spoke ẹ gbọ́ ọ̀rọ̀ ògùnsì tí n bá ti ń bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n yí oúnjẹ wọn padà kí wọ́n máa jẹ tí wọ́n èlò lálùbáríkà ni wọ́n wá sọ di riot wọ́n bẹ̀rẹ̀ sí ní riot. Ah. Eh, eh, eh, mm. ẹ ti kẹ́ ẹ sí ẹ̀rọ bàbá wọn sọ̀rọ̀. wọ́n mọ̀ báwọn sọ jẹ́jẹ́ òyìnbó tí ó pa wọ́n lára wọn ò ní jù lẹ̀ ìjọ́ mọ̀ wọn díẹ̀ díẹ̀ náà ni. ẹlẹ́ẹ̀kejì ṣé gbogbo yín ṣé ẹ mọ̀ pé kí wọ́n tó bírú àwa yìí wọ́n fi wá wọ́n tún bú wa tán wọ́n fi wá tọrọ ọmọ ẹni ta ló lè fi irú yìí tọrọ ọmọ ẹ sọ fún mi. olórí wẹlẹ n ó fún wọn tàn díẹ̀ ìtún olè tán lẹ́nu omi ọmọ àbàdàn kò hmm. bọ́ ọmọ jẹ́ wo mi ṣe é ráwọn àbejì méjèèjì torí ẹ̀ ni wò bọ́ ọba tí o bá ṣèkó mọ ọmọ gbogbo tí bá ń ṣẹlẹ̀ kéèyàn máa tọ́ o. ìyàwó mọ̀ pé mo máa ń fi abọ́ ọ̀tàn kalẹ̀ ní òun ló ṣe sátì òsì àjòkò yún ìyálé wọn níjọ́ kó máa wọn àbẹ́jọ ọkùnrin méjì wọn wá gún gòlì. èjì rẹ̀ tó wọlé alákìsà tó sọ ní alákìsà dó nígbà àjọ. jẹ́ kí bá mi mọ̀. lókèsì. ọ̀rẹ́ wọn alákìsà wo náà sọ ló ń bá sọ sọ orí níjọ́ náà àwọn kan tá bá mi dùyà rẹ̀ wọ́n wá rẹ kẹ́ pé ń bàbá fẹ́ yé wọn báyìí làwọn wàjà àmọ́ wọ́n bá kúkú lẹ̀ á kó wọn ni sọ wá rẹ́lẹ̀ tó bímọ ẹ pẹ̀lẹ́ níjọ́ kó mọ ẹ tiẹ̀ hmm. ṣé mo sọ ìyá tó bí lọ́mọ páàkì ọkọ̀ ní ti máa ta àgbọ́n mọ́ hmm. àtọ́tí bàbá rẹ̀ bàbá rẹ̀ alápatà ni ah. níjọ́ tí wọ́n tá à ń ṣèkómọ eléyìí ẹni tí wọ́n bí tẹ̀lé ó di ẹran mú báyìí ni ni wọ́n bá ń gé pẹ̀ lọ́bẹ̀ látàrí bẹ́jẹ̀ ń ju tẹran lọ lọ́ba bẹ̀rẹ̀ pé kí ló dé ẹ̀jẹ̀ yìí máa ń pọ̀ ń pé àná mi ojú ń tì mí ni. lókè sí. sẹ́ẹ̀ rí i pé nítorí tó ṣẹlẹ̀ ń jọ lọ́wọ́ ajẹ́ kórìí àwọn eléyìí ọmọ gbóná. máa bá kàn lọ máa bá tàn lọ. pé ọwọ́ arí pé káwọn ọmọ wa jẹun ká lè dàbí òyìnbó kí wọ́n jẹ dáyẹ́ẹ̀tì ohun tí wọ́n fi sá fún ọ wọ́n wá riot wọ́n riot. riot riot. wọ́n wá riot pé káyé wọn lè dáa kí gbogbo rẹ̀ ògúnrégé gbọ́ngbáyé wọn fóun funfun kan màmá méjì pé ká mọ̀ sportive sportive dixie okay everybody is wapa kí wọ́n burú jù bẹ́ẹ̀ sẹ́yìn o wọ́n wèrè. àmútì. àǹtí ẹlẹ́wọ̀n. ẹ dákun àǹtí kìsà. mama. ibẹ̀ ilẹ̀ ah, ah, ah. ni ọ̀sẹ̀ kọ́sítà fóúnjẹ. ó dìdìrì ẹgbẹ́ ìwòrán bẹ́ẹ̀ tú lọ ah. rí pé n kóstà ní pósítà pósítà pósítà wọn ti pọ̀ jẹ́. olóyè pósítà kọ róstà. róstà ẹ tibẹ tibẹ tibẹ tibẹ gbogbo ẹkọ náà. ẹ wo lókè ìsìdákùn má dà lẹ́nu dúró ẹyìn kísà ẹ wò ó ẹ jọ nítorí Ọlọ́run inú ilé ọlá ni ilé ibi tá a wà yìí àwọn ọmọ mi sì rèé wọ́n mọ gidi ni wọ́n mọ ọlá ni wọ́n tí wọ́n ń jẹun tára wọn ń dán àwọn ọmọ tálíkà gan wọ́n ń jẹun nulẹ̀ wọn funfun lábàǹdẹ̀ ní láàárọ̀ eh. wọ́n fi pọ̀nmọ́ tó nípọn sí i wọ́n bá jẹun lọ́sàn-án ìbàrà látẹ̀ fún wọn tá a fi ẹ̀fọ́ ẹlẹ́gùsí sí pẹ̀lú ẹsẹ̀ ẹran. ìyá ni àbàtà pọ́npọ́n. ọmọ gidi ọmọlúàbí. sọ wá rí yẹn tí wọ́n ń jẹ yìí ẹsẹ̀ ẹran àti pọ̀nmọ́ wọ́n ò sọ pé àwọn fi ń ṣe wọ́n ń gbé lágbèéká ni. bá a ti ń jẹ nìyí ẹ wá ní ẹ lẹ̀ mọ́ gírí ẹ bá máa jẹ tíì àti búrẹ́dì láàárọ̀ ẹ dákun ní àwọn ọmọ tó jẹ́ pé ẹ bá gé èyí wọn ẹ wà tún fún wọn tì ìyẹn kan ẹ ti wá rí bó bá dé ọ̀sán á wà jẹ́ wà ṣé dákun tí wọ́n máa sọ palẹ̀ ni. ó yà lẹ́nu. mo dáhùn mo kò rí bẹ́ẹ̀ ẹ wò ẹ wò jẹ́ wọn ó mọ̀. mo fẹ́ kí wọ́n mọ̀ náà ni kí n ṣàlàyé fún wọn ṣe mọ̀ ẹ wo bí ṣe rí rosta tí mo ṣe fún wọn yẹn wọ́n á lè máa mọ oúnjẹ tó yẹ kó máa jẹ láàárọ̀ ọ̀sán alẹ́ ṣe rí àgọ́ ara wa tẹ̀ ń wò yìí mo mí pé bọ́dì wa tẹ̀ ń wò yìí ó ní kíní kan tí wọ́n pè ní balance diet. kí ló dé kí ló dé. balance guy. má dá wọn lóhùn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí wọ́n sọ di pé ohun ẹ̀fọn dùn ṣùgbọ́n ayé ò fẹ́ gbọ́ ayé ò gbọ́ ohun rẹ̀ wò ó ọ̀pẹ̀ ń bí bíbá. ọlọ́ọ̀dì ìbọn ni ó ti pẹ́ lókèsì lókèsì. ó ń lọ̀rọ̀ gbogbo yín lókèsì. ẹ wo ìyá wa ẹ wo ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kíkiní ìmọ̀ àwọn ọmọ yìí lára nítorí pé ó ṣe kókó ṣóyè yín ibùn wọn lè jáde kúrò lábẹ́ yìí kan lọ síbòmí tó bá ti mú wọn lára lásìkò ní báwọn lójijì ṣóyè yín nínú rẹ̀ wo ẹni sòrò ṣẹ́rí breakfast tá à ń sọ yìí ẹ̀bà àti fùfú yẹn kó dáa kó máa jẹ́ làárọ̀ ah. kó dáa rárá kó bá ara wa yìí kó bá ṣọ̀rẹ́ ṣẹ́rí nǹkan tó lè máa jẹ́ làárọ̀ bíi um, bread àti tea ẹ máa ra jẹ láàárọ̀ bí slice bread méjì péré ọ̀pọ̀ ah. jù mẹ́ta ṣé yín at times ńgbà míì ẹ lè po ògì fún wa àti mọ́ínmọ́ín. Ah. láìsàárẹ̀. ẹ oh! eh, kí sà sẹ́ẹ̀sì àwọn ọmọdé aláàárẹ̀ fún mi ni wọ́n ẹ jẹ búrẹ́dì ìran ìmùgì aláàárẹ̀ ní mọ̀gì ẹ dákun ẹ gbà tíṣà yà spoke yà spoke. spoke ẹ bá wọn sọ ọ ẹ sọ̀rọ̀ dáadáa sẹ́mà eh, eh, eh. tí mò ń tàrà ti sọ fún yín bàbá yín ti dé bẹ́ẹ̀ mi ṣe ń sùn ní ìsìn mo ṣe ń lálàbá èmi àtàwọn òyìnbó láàrín wa lójú àlá torí èdè wọn ti ń jáde lẹ́jẹ̀ mi ṣe wá rí wèrè tí gbogbo yín kó dání mo ti sọ fún pé sàlẹ̀ ni ẹ máa páàkì ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe á dúró tí mò ń wò yín sóye yín nìsín èyí tó bá fẹ́ soríire nù yín ẹ kó ẹrù yín kẹ́ ẹ kó nù. àfin mi kí ló wà nínú kọ́lọ́ yìí. Ah, ẹ̀rọ bàbí ìjọba ìjọba ìgbàwó lọ́ọ́ gbé tọ́ọ́dọ̀ èèyàn tuntun it's called sit room. Ah! pálọ̀ pálọ̀ ni pálọ̀. kò ń ṣe sitting room sitting room. ẹ dín ibẹ̀ mo gbà pé wọ́n fi kún. it's called sitting room. ẹ ní ẹ̀fẹ̀ mọ̀ hmm. pálọ̀ ni pálọ̀ jẹ́ wọ́n sì lè bọ́ta sísà ni ó lọ. ẹ wo bá gbogbo nǹkan tẹ́ ń ṣe o ẹ lè wọ́ọ̀kì. èèlù lọ powó yìí. six hundred thousand ní sà. six hundred thousand. bá jẹ́ pé odò kan ló wà lẹ́yìn ọkọ̀ ten yẹn tó bá jẹ́ odò méjì hundred yẹn tó bá wá jẹ́ odò mẹ́ta forty thousand odò mẹ́rin ten thousand odò márùn hundred thousand odò mẹ́fà one million. sixty thousand lẹ́kọ̀ọ́ bíi rárá sà six hundred thousand ni mo kọ síbẹ̀. ṣé kìí ṣe kójú ń dùn ọ́ yàgbà wò dáadáa. Ah. sà á jẹ́ wípé mo ṣe mistake ni torí six hundred thousand ni mo fẹ́ kọ. mistake ni dúró ẹ mánìjà sì rí tọ ọkọ yìí. bẹ́ẹ̀ni sà. ó borí téèbù ẹ kọjá. bẹ́ẹ̀ni sà. ẹ jẹ́ kí n sáré lọ tún ṣe torí mistake ni sà. ẹ ẹ lọ ṣe àtúnṣe òun kẹ ẹ tún kọ kẹ wa. mistake ni sà. mo ti gbọ́ mọ́níjà sáà ni. àdègbòdo ni wọ́n wọ́n wẹ́ ní fúnra ni adẹ́tẹ̀ ni wọ́n wọ́n ò lè fún bàrà rọra bá wọn ṣe kó má bàa yẹ kó ta kó sálà rẹ̀ ọ̀hún.

lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ mú tún gbédé. olùkọ́ akẹ́kọ̀ọ́. agbára ẹ̀kọ́ ni agbára ẹ̀kọ́ ni ẹni bá bínú olùkọ́ jàre agbára ẹ̀kọ́ ni bó bá bínú tíṣà jàre agbára ẹ̀kọ́ ni wey me pass wey me fail agbára ẹ̀kọ́ e ni. mo rí sisi sisi olùkọ́ tó kọ́ mi nílé. ààrẹ ọmọye ẹsẹ̀ yìí ju ẹgbẹ́. Thank you. Thank you. Mm-hmm. ògbégbodò ni wọ́n wọ́n wẹ́ ní fúnra ni adẹ́tẹ̀ ni wọ́n wọ́n ò lè fún ara rọra bá wọn ṣe kó má bà. ẹ mú ní kí n pàkíwé ìtàn kí wọn bá yín ní ọ́fíìsì ni because ọ̀gá tó ní ká dúró dé àwọn làárẹ̀ látàárọ̀ yìí èmi dẹ̀ ṣe ń lọ síbì kan lálẹ́ yìí. ẹ kò sí problem máa ń rìn ṣíbí gbogbo fáìsì ẹ ti. bẹ́ẹ̀ ni ó ti wà bẹ́ẹ̀.

ó dàbí pé nǹkan ṣe wà tí fiẹ́nsẹ́ tó ń darúkọ ẹ̀ ah ṣé fiẹ́nsẹ́ yẹn ò mọ̀ pé o wà ń bíṣẹ́ àbí kò níye tí wọ́n ń gbàdá ní sọ́wọ́ so fiẹ́nsẹ́ yẹn ò mọ̀ pé ibìkan ló ti ṣiṣẹ́ so wà kọ́ máa lọ wà kọ́ wà máa gbóhùn bí láì ṣiṣẹ́ wà kọ́ máa lọ wà máa lọ wà máa lọ just like that so ìgbà torí táwọn kan lọ tí mo release wọn ṣé o mọ̀ pé staffs wa ni wọ́n jẹ́ ń bí so o fẹ́ fún ẹwé wọn external ni wọ́n náà ọ̀gá ni wọ́n bá ṣiṣẹ́ direct ó dẹ̀ níye tó ń bà jọ lọ́pọ̀ ìwọ lọ béèrè níléeṣẹ́ ìta ló gba owó tu ẹ̀ so pẹ̀lú àbúrò tó wá gbàgbà tó wá máa lọ òní ṣiṣẹ́ wa máa ṣe bẹ́lẹ̀ iṣẹ́ nìkan lọ gbé bọ̀ kó wá rọ̀ bù wá ń bì. Ah, kò tó yẹ ṣé ẹ bá mi jà tẹ́lẹ̀ mi sá. jà jókòó o máa kọ́ ga ní òyìnbó tó máa fi tọ́ba ti dé kó kọ́ ní nǹkan tó ń kọ́ wọn. ṣé lálẹ́ ló lè máa kọ́ wọn níwèé. ó ń bi idiot tí ó bá dẹ̀ kó ti su ẹ̀ máa wọ̀rì máa jẹ́ kó mọ̀ àwa tíṣà mi fún wọn tíṣà kó gbòòrò náà. ó ní ìjà kò lè tó yẹ bàbá olóyè. ó dùn mọ́ mi ni. Ah, sọ́ọ́rí bọ́ síra mi o ọ̀rá roborobo ni sóyọrí ìṣọ̀ka ọ̀sẹ̀ mi àwọn ìyáálé rẹ̀ tó o bá wájú wọn ìrá bẹ́ẹ̀ wọ́n kàn náà lẹ́bàá wọn fẹ́ nǹkan ni sóyọ wọ́n nìsín bíbọ̀ dédé ṣuṣu yíyan ọkọ owó ẹsìn. Ah, dada ah, látànà ó yẹ kó ti sú ọ náà àbí ṣé o ṣàgbàdo mi dáadáa òun náà wọ gbàdá tán ni ó gbádùn rẹ. ó dáná ẹgẹ ní tètè máa lọlé àtúndà kọ mi létí dé kó máa wá mi káàkiri. gbàdá tó gbà fún. kí ló ṣẹlẹ̀. àwọn olóòpá ni mo ṣe lálejò ni àbíṣe àwọn ọmọ yín ò dàbí fúlàní tó ń dàrọ ní kẹ́bí. àtọ̀dá jẹ́ fún lẹ́sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dákun nígbà tó ti mú tíṣà wọn nù ilé. àwọn náà dé àti pọkàn tíṣà láti wá jí wá. àtọ̀dá àtọ̀dá jí wá o. nísòro nísòro nísòro nísòro gbẹnu gbẹnu gbẹnu burúkú ó ṣẹnu pẹyẹpẹyẹ bí kan tó fi gbẹ̀rá gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ lóṣì lóṣì wọ́n bí kò kò ní jẹ́ yín kí mo tiẹ̀ fi hẹ́ sí kò ní jẹ́. àbẹ̀wò nídìí èkó ti hàn pé òye bíbá yìí. ṣé bí ìyàwó tèmi ló wà lẹ́yìn ẹ̀ ṣé bá yà tèmi ni wọ́n kì bọ́ lẹ́yìn. ẹ ẹ yóò kán lèmi wá. bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n mo mú ìyàwó tèmi ẹ̀rọ tí ẹ bá ẹ o mú ìyàwó tèmi o kì mọ́lẹ̀ gbẹ̀ẹ́ o de ṣe kí ni o de ńlá mọ́nú bẹ̀ yẹn. ṣé ìyàwó rẹ wo gbogbo bẹ́ẹ̀ wò ná náà rẹ bí méjì lódò ìkẹ́ ó rẹ ìtọ́nà ètè méjì rẹ lọ́dún ọ̀hún ẹyọ kan tiẹ̀ mọ́ mu wọ̀n wá ara méjì tèmi mú. Ah. kí ló ń wí tó wí labalábá ní kí ni eh. tó o bá pèwé rẹ ní gbégi lódò eh. eh? ọkọ̀ ẹgbẹ́jì ẹ̀dúgbò kankan níyàwó yìí <laughs> eléyìí dẹ̀ bí ó dẹ̀ glove tó ń lò ní pati àwẹlẹ àmọ́ àwọn méjèèjì àwọn ni mo jìn mi ò gbọ́dọ̀ tàn ẹ jẹ mi ò gbọ́dọ̀ tàn ẹ jẹ ah. ilé ìyá ilé ìyá yìí bó ṣe jìnnà tó bẹ́ẹ̀ ni mo ráwọlé gbọ gbọ máa tọ tó bá fi nǹkan ra mi lára tó fi nǹkan ra mi lára tó jẹ́ pé abẹ́rẹ́ kì í kọrù aṣọ tó jẹ́ pé òwú bá wò di abẹ́rẹ́ tó bá fi nǹkan ra mi lára tí ì bá wọ ara ìyá yìí ó bẹ́ẹ̀ mú mi tọ́dé bí. Ah! Ah! Ah! kò ṣẹlẹ̀ síbi ní mọ wá rún mẹ́lẹ̀ wọ́n bọ́ sẹ́yìn náà rí wẹ̀rẹ̀ ara ibi sí ẹnu tẹ ibi mẹ́fà ọwọ́ náà mi má lè tú wọn. ọdún ọba gẹ̀rì bí kí ló ń ṣe ní anátúmọ̀ ọlọ́ba ẹ èmi àkótán ni máa ń ṣe ìyáálé ẹ gangan ìyáálé ẹ gangan ó ti fìyà jẹ arábìnrin yẹn o ó fìyà jẹ jù ìgbà tí mo kì mọ́lẹ̀ àbó gbọ̀. Mm tí mo kì mọ́lẹ̀ òun mo rí pé tí màá ṣetán tí màá ṣetán pẹ̀lú yàlí ẹ̀ tí màá ṣetán pẹ̀lú yàlí ẹ̀ wò mọ́ ẹ̀rí mo wẹ́ tẹ̀mí ọ̀rẹ́ tẹ̀mí ó bá gbádùn ẹ̀ tẹ̀mí.

èmi. ilẹ̀. ah olóyè ẹ̀rọ sá. kí ló dé. ẹ káàbọ̀. kí ló ti ẹ̀ ń tún dúró sí. mo ti retí ni mo fẹ́ máa lọ sí ilé mọ́níjà yín sí pé àfi kí n dúró kẹ̀dé kí n tó máa lọ ilẹ̀ ti ṣú mọ́níjà ó ti jẹ́. ó máa láti dúró náà ni ẹ mọye tó ń gbà ní kò tí ì ṣiṣẹ́ ṣe mọ̀ ó yẹ kó kọ́ yín lónìí that's why tí mo ṣe dàdúró. àbáyà bàyàbà mọ́níjà gbogbo ẹjọ́ tó ń rò kalẹ̀ yìí ló kéèsì ni kò sí kéèsì lórí ẹ̀ sọ́wọ́n náà rí pé báyẹ̀ pé wọ́n gan lọ ṣe bí ọkọ̀ arábìnrin nílé sọ́ọ́bà kó dúró tàdí wọn kí láwọn máa kọ́ lóhun. kò tí owó yẹn ni mo. ṣùgbọ́n please mo bọ́ ga sọ̀rọ̀ jọ mọ́níjà ó yẹn ni sà tabakọ̀ ni kò máa lọ just like that bíi pé a waste owó ní company ní ẹ̀dẹ̀ mọ́ àwọn nǹkan tó ń bí. mọ́níjà ọ̀gá. ajé ń bẹ́ ńlẹ̀ fẹ́mi ẹni ọmọ màá bá mi inú bí olùsì mọ́ ọ̀yá pé báàgì rẹ̀ kọ́ mọ́ lọ́lé ńjọ́ mi kò sí nǹkan tá a lè kọ́ mọ́ bọ́ ọba ti dúró ọmọ alálùbárí kàbọ̀ ọba ti dúró pẹ́ báyìí ọgbẹ́ ìwúrẹ́ ọmọ ẹlọ́nu ajọ́ kejì á máa kọ́ ọ. Ah, ọ̀gá ṣe pé ẹ̀bí mẹ́mú wo yín mẹ́ta rẹ̀ sí ni máa kọ́ yín. àdébàbí nǹkan kan dá ah, bínú ọ̀dà jẹ́ àmọ̀ báyìí sọ̀rí awakọ̀ mi yóò pè ọ́ yóò lọ jà ọ́ lé bóyá àwa sì lé ẹ̀mí àti ẹ̀ àlejò táyì kẹta ń bí tí yóò jọ́sọ̀ wọ́n pín ilé báyìí. ẹ ṣe gan. mo kì í sí lọ́rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ ìfọkànbalẹ̀. ẹ ṣe gan manager ó dàrọ sà máa rí yín lọ́la. good night. pèdé àbá ọmọ ní oúnjẹ bọ́tẹ́ ẹni yóò gbé ọ lọ. ok sà ẹ ṣe gan sà. manager ọ̀gá manager. ẹ bá arábìnrin jẹ ní òyìn pọ̀ jù èló níjọba gan sọ fún un. ọ̀gá tẹ bá wò dáadáa ó ní kọ́ ló ń gbowó tó pọ̀ jù nìyẹn ló ṣiṣẹ́ wa. sọ ẹ ń gbẹ́ bí owó ò lè lówó ìyàwó tó bá sì gbọ́n bí ọkọ ò lè gbádùn ọkọ bọ́ọ̀ bá ti ń gbọ́n bí owó owó pọ̀ kúrò lọ́dọ̀ rẹ fọ́rọ̀ ilẹ̀. ó yá járe mú un tá a fẹ́ ṣe àwọn pẹ̀lẹ́ mọ́níjà ókèsì lọ́kèsì lọ́rọ̀ àwọn ọlọ́tẹ̀ tán fẹ́ máa gbé mú. lọ́kèsì lọ́rọ̀ àwọn ọlọ́tẹ̀ tán fẹ́ máa gbé mú. gbígbín bá ṣú apaya ẹ̀kọ́ ni gbèjì àgbàbá ṣu apaya ẹ̀kọ́ ni ajá ò gbọ́dọ̀ tóbi àfi tó bá máa sílẹ̀. akẹ́kọ̀ọ́. Ah. Àtúndá kúlé ọkọ mi wo kò ń ṣe pé mo fẹ́ pẹ́ dé wo eh, látàwọn tí mo ti ń dóde bàbá eh, bàbá gangan ló pẹ́ dé wọ́n dẹ̀ sọ fún mi pé ibi táwọn ló wà important kódà nígbà tó ní kan tó rí pé ilẹ̀ ti ṣú mi ò lè kọ́ wọn mọ́ ṣe ló ní pé kí wọ́n á já mi sílẹ̀ ilé kí wọ́n á drop mi má bínú jọ ọkọ mi má bínú. nínú gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yìn sí jọ torí ọlọ́run ta ló bí ẹ lè ọ̀rọ̀. Ah, ṣé mo sọ fún ẹ kó o pa yìí. rárá mo kún wẹ̀. èèwọ̀ wà nínú pé kí n kí ẹ pé ẹ káàbọ̀ o ṣàlàfíà lẹ́dẹ́ èèwọ̀ wà nínú ẹ̀ kó tó máa rojọ́. inú mo kọ́ explain ara mi ni torí mo mọ̀ pé bó ṣe jókòó mi báyìí nǹkan mi máa ṣẹlẹ̀. dọ̀dọ̀ o mọ ọkọ tèmi sọ fún ẹ o kẹ́ ẹ̀kọ́ tèmi sọ kan wo àbúrò àbúrò ṣì yẹn mo ní kò gbé dúró. mo ń wo mo ń wo mo ti dúró mo ti dúró. ṣé mo lò pẹ́. rárá. mi ì lò pẹ́ kí you know what just take your time for me Doba mi what time says now kí ni time wò ní báyìí. okay. kò sọ fún mi pé what is the time gangan gangan kí ló sọ fún mi. Eh, eh, after eleven hours. Yeah! no kódà mi ò lè kọ́ wọn gan mọ́ ìgbà táwọn náà pẹ́ dé náà ní pé kọ́sáré wá já mi sílẹ̀ kò ń ṣe pé bóyá mo dédé pẹ́ dé. Eh, o lè kọ́ mọ́ léèwé mọ́. no no Baba. Baba, ni mo sọ. So ẹ bàbá tó wá ń kọ́ ìwé lọ́wọ́ ẹ̀ ṣé kìí ṣọmọ léèwé ẹ̀ ni. ní ọmọléèwé kọ́ bàbá ni. bóyá wí. bàbá ni. bó bá jẹ grandma ẹni tó bá ti jẹ́ni tó ń kọ́ ìwé ṣe bọ́ mú ẹni. kò sí nǹkan méjì tí mo fẹ́ bá ẹ sọ torí mi ìbí ẹni ìrọ̀rọ̀ tó ti wíwó tó wò tó ìyẹn jẹ́ wípé ara ẹ̀ ò balẹ̀. Ah. nítorí wípé o ti ṣèṣekúṣe ah, o wà mọ bó ṣe lè acting ara ti wá ń fún ẹ ah, fọláyẹmí eh, fọláyẹmí bọ́pátẹ. pé mò ń bódì sọ̀rọ̀ àbí pé mi mọ tí mò ń sọ mo ní kó o bọ́ pátá ẹ. Hmm. Ah, ah, àtọ̀dá kó yẹ kó ní kí n bọ́ pátá ń bì àwọn oníbọ̀sí wa wà bí bọ́sì jìlá wa jà lọ sókè máa bọ́ lókè. I think you are sick mo rò kò rí ẹ ti dàrú ó nà má rárá èmi àwa fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan náà má jẹ́ rí bì káàrọ̀ èèyàn tiẹ̀ ti lé látàárọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọlé bọ̀ láago mọ́kànlá ṣáà olúwẹ̀ ò ti ní rọ̀ jọ sórí ọlọ́run irun wo ló fẹ́ pè tó máa jí kíní abẹ́ èèyàn tó ṣẹ̀ṣẹ̀ bọ̀ láago mọ́kànlá yìí ta ló ta ló máa rí fẹ́ nígbà tí mo fẹ́ tó máa ìtọ́lá bí ìyá ìlà kó jáde nú ẹ kó wá sọ fún gómìnà lè jẹ́ kí àwọn mi bọ́ pátá mi ò fẹ́ ṣe kankan mo fẹ́ gbòòrò pátá ẹ̀ mo fẹ́ mọ̀ ibi tó ti bọ̀ ó tán what. orí pátá mi. ọ̀bọ yàgò èrè mi ò lè sọ gbogbo ọ̀bọ pátá. mo ṣe fẹ́ jọ. mo béèrè ní mi mi. mo kú ọ mo kú ọ mo kú ọ ojú mi ọ ojú mi ọ ọ ti pa mi ọ. ọ̀làwé igbó máa jẹyà ó jẹ́ gbó ìràwé ọ̀dàn máa jẹyà ó jẹ́ ọ̀dàn o ẹlẹ́dàá mi má jẹ̀yà ó jẹ mí èmi èmi láyé mi lọkùnrin ká nà bí ẹni nu kẹríkẹrí lójúde ọba ká má rí ni Paul wí ẹ. ah ọ̀nà mi iye máa jẹ mi o àtọ̀dá lù mí olùmí mo fẹ́ pa mí ni ah. lórí ẹ̀ṣẹ̀ kan tí mi ò ṣe lórí kan tí mi ò ṣe ẹ gbà mí ah! ìyà jẹ mí. ó ti tó ó ti tó ọ̀rẹ́ wa má bínú ó ti tó ah. lóòótọ́ lóòótọ́ ìwọ náà ti roko lóko ikun kó tó gbin ẹ̀pà sí i ó mọ̀ pé bọ́dá àtàndá ògidì alára gbígbóná ni wọ́n kó tó gbaṣẹ́ dé tòwútòrò ẹni tó bá dẹ̀ máa wùjọ inú àpáta kò ní wọ ẹnu àáké ọgbọgbọ́n lọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbà torí fifty thousand náà rèé kì í ṣọmọdé owó àárín lọ́kọláya náà sì tún gbọ́dọ̀ dàrú èwo ni ká wá ṣe báyìí. dákẹ́ méjèrè àárín lọ́kọláya dìdìrì wo ni lọ́kọláya orí burúkú wo ni lónìí náà ló ṣì báyìí ló ń pè ẹni tí ò ti sanwó orí ẹ̀ ṣó ti wọnú ilé ẹ̀ ni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di mighty eagle àtàpólò tó nà nílùú bàrà bíi eléyìí wò ó jẹ́ kí n sọ fún ẹ o jẹ́ ronú ara ẹ dáadáa kó tó lọ kórí bọ kó tó lọ kórí bọ wàhálà hmm. wò ó kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ o. ìyẹn ni kò má sọ mo jẹ́ ìyàtọ̀ náà tèmi nìkan ṣo olólùfẹ́ mi kò lè jẹ́ mi mi légbodò àti wípé pàápàá ọmọ àbí òkè sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí kí ló dé náà you are not trying to make peace with what you are saying. kò bí ẹ̀kọ́ wá sọ nìyẹn. ẹ gbà mí ah, ẹnu mi wọ̀ ẹnu mi wọ̀ yé dá sọ́rọ̀ tó bá ti pè é sí mọ́ ṣó ti gbọ́. Mm. ó dáa náà ẹ má Oh God has joined together. Hmm. Let no man put us under. Mm. ah manager. kí ló ṣẹlẹ̀. ẹ kò sí nǹkan kan kò sí nǹkan kan náà ọkàn jẹ́ pé ẹ wo manager kò sí nǹkan kan. kò sí nǹkan kan báwo mo wọlé ẹ̀dẹ̀ dákẹ́ lọ gbárí bẹ́ẹ̀ mo tún péyìn péyìn ẹ̀ dáhùn kí ló ṣẹlẹ̀. ó yẹ pé kọ́sẹ̀ yìí ó tó parí máa fi wèé lẹ̀ n ah, ah. ṣiṣẹ́ mọ́. Ah, se ilẹ̀ a máa ara ni láì ṣe pé iléeṣẹ́ fúnra mi ah. ara mi. kí ló dé. ọjọ́ gàtégò gàté nǹkan tó wà ńlẹ̀ gan-an gàtégàté gbáà ni. yóò tún ṣẹlẹ̀. ẹ àbí nígbà tí anikọ́mọ ṣe tíṣà kọ́kọ́ bàbá léèbó tọkọ ní bàbá mọ̀ ju lọ. <sighs> ni lọ ti dọ́dọ̀ bàbá náà tí bàbá ti ń sọ pé tó ti mọ oríṣiríṣi nǹkan a sì lé lọ bàbá tí wàá sọ wípé ọ̀dà àfi tí tó bá dúró fún oṣù mẹ́ta àbóṣù mẹ́fà bó ṣe rí yẹn bàbá lè sọ di ọdún mẹ́ta ó lè sọ di ọdún mẹ́rin tí tíṣà yẹn bí mo ti ń wo ìdídà tó bá yẹ lóṣù kan sí péré bàbá máa mọ gbogbo òwe ilé ayé ìtàn ni tí bàbá bá sì ti mọ gbogbo òwe ilé ayé ìtàn gbogbo àṣírí wa pátápátá nínú iléeṣẹ́ yìí ló máa mọ̀ àwọn ohun tá a sì sì tí ilé fi jó náà gbogbo ẹ̀ ní ń hàn síta lẹ́yìn yẹn kí ló kù bàbá ò sáàkì gbogbo wa ni kí bàbá tó wá sáàkì wa ìdí mi kọ́kọ́ sáàkì ara mi náà. ẹ fẹ́ ṣe bí akọni. torí ìtújú yẹn ó sì wà níwọ̀nba kékeré mm-hmm. pé kó ẹ̀rẹ̀ wa máa lọ ilé láti oore ni mo sì ṣe o oore mo sì ṣe o oore mo ṣe o. Mr. Joe. <laughs> wo èmi mà ti ṣiṣẹ́ kọjá gbogbo level yẹn èmi kẹ màá lajú mi sílẹ̀ kíta lùbọ́kọ̀ wọ̀ ẹ wo èmi náà mọ̀ bí tí bàbá bá fi lè kàwé sí fún bí ọ̀sẹ̀ kan gbogbo orí àgbáyé ni bàbá máa ṣùgbọ́n ẹ gbọ́ mi èmi fúnra mi ti jáde mo ti gbé fọ́màtì gidi sílẹ̀ ṣé mo pé mo ṣe bá yín rìn yẹn máa ń ṣọ yín gan gbogbo àwọn ọpọlọ tẹ máa ń jù tẹ máa ń jù tẹ máa ń jù yẹn èmi náà ti kíra púpọ̀ látara yín ẹ wo wá ọkọ ẹ̀ ọkọ tíjà mo ti gẹ́tẹ̀ mo ti gbé fọ́mátì ńlá sílẹ̀ fún àti tójú mi dùn àti ètò tó mo ti sọ gbogbo ẹ̀ fún mo jẹ́ kó mọ̀ pé tí òun náà máa ṣọ́yàwó ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo máa ń pẹ́ wọlé ah, mo jẹ́ kó mọ̀ pé ilé ló ti ń kọ́ bàbá níwèé mo jẹ́ kó mọ̀ pé kó ṣọ́ ìyàwó dáadáa ó gbọ́dọ̀ rí wípé ìgbéraga ti dé sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. gbogbo àwọn tí owó nítorí ẹ ọkọ kẹdẹrẹ mi gbọ́ pé yẹn gbóná ra gan-an ẹ má rí ẹ má tó gbọ́ <laughs> manager <laughs> mr Joe, ọpọlọ tí ẹ ń fi tí mo dogun lọ́dọ̀ yín lèmi ní o. ẹ Ọlọ́run ló lọpọlọ. ẹ wo ọ̀rọ̀ tí ẹ yẹn kékeré díẹ̀. Ọlọ́run ló lọpọlọ. lọ sí mo torí ẹwà gọgọ. àwọn wáyà tí wọn kó jáde láàárọ̀ mélòó ni. ẹ ẹ ìdíwọ́lẹ̀ kó jáde ní kíni. Thursday Thursday Thursday. Uh, thirty six thirty six ni wọ́n kó jáde hmm? thirty six ni wọ́n kó jáde. Mr. Joe thirty six. wáyà tí wọ́n kó jáde thirty six. thirty six ni wọ́n ní. thirty what. thirty six Thursday Thursday <laughs> thirty six ni wọ́n kó jáde. Mr. Joe wáyà tí wọ́n kó jáde thirty six. thirty six ẹ tún ṣe hẹ́. Ah, mílíọ̀nù wọn kó jáde. àbí sixty six mo gbàgbé ni mi ò rí dáadáa ní sixty six ni sixty six ẹ wo ẹ wo ṣe rí pé tírì yẹn ṣe pé tírì yẹn ní ìsìn ó ti di six sixty six ni <laughs> àwọn ti gbàgbé mo ti gbàgbé pé sixty six ni ẹ wo ẹ wo ẹ díẹ̀ ti fẹ́ máa jẹ fúnra wọn àbí. kò tó bẹ́ẹ̀. ẹ díẹ̀ fẹ́ máa jẹ fúnra wọn. iye tí wọ́n bá kó jáde kọ́ ni ó ṣe pàtàkì iye tí ẹ̀yin bá sọ pé wọ́n kó jáde òun ló ló lórí ẹ̀ gangan kí ló dé tẹ̀wá. kọ̀kọ̀ kúkọ̀ fún mi àti eh. mọ̀ pé thirty six ni ojú kìíní tó fẹ́ kó jáde kó dẹ̀ sọ kìíní fún yẹn wá. tó ṣẹlẹ̀ ni pé ńgbà wọn ti kó jáde èmi rò pé ńgbà tẹ̀sí ti sọ pé sixty six ṣẹ́ni pé tírì yẹn ó ti di six báyìí sixty six ni sixty six ni. kò sí problem ẹ ẹ ẹ take time ẹ take time ẹ má gbọ́njú yín lọ now thirty tí ó kù yẹn àwọn chikẹmi wọ́n máa wá nírọ̀lẹ́ ẹ̀jẹ̀ ẹ̀yìn yẹn ni kẹjẹ́ kan gbà jáde ẹ̀jẹ̀ kan kó ogun thirty yẹn wọ́n ti mọ bá ṣe máa lọ kó fáwọn ibo yẹn ṣe ti gbọ́ máa kó fí mẹ́ka ẹ̀ ṣọ́ra yín o. mọ̀nẹ́jà mọ̀nẹ́jà. ẹ ní ẹ wo tí ó bá jẹ́ pé bóyá ẹ dàgbà ẹ dàgbà jù mí lọ àti pé mò ń wu àwọn nǹkan kan mọ́ yín lára àtẹ̀kọ́ ló kí n ti send yín o ó yẹ kí n ti jùgbà yín gidi ẹ̀yin lè débìlẹ̀ sọ fún mi pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àti bàbá ẹ wò orúngbọ̀n mi ẹ wò orúngbọ̀n mi ẹ rò pé mo kun ni àbẹ̀rẹ̀ pé báwo eléyé ṣe máa ń ṣe ìtọ́ máa ń ṣe ni irun funfun ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ lè máa fi jù mí lọ ẹ mú ìyàwó mi ẹ mú má bẹ́ eléyàn kọ́ yín wèé èèyàn ti kọ́ yín wèé fún fún yí ọjọ́ díẹ̀ yìí náà wàá padà kọ́ ń wèé abẹ́kọ̀ ẹ má wọ̀rí mi ò tí ì ṣetán pẹ̀lú yín ni by the time tí bá ṣetán pẹ̀lú yín ẹ́ you will cry. <laughs> ṣe gbọ́ná káàtì ẹ̀ pé wo ni ní òtò wo ni ní gbogbo ọlá ń bẹ ńlẹ̀ tí gbogbo ẹ̀ kúnkúsù tó sọwọ́jọ̀ mo wá kó gbogbo ẹ̀ lẹ́ẹ̀ mo wá bọ́ kínkín kílọ̀mù ètí ẹ̀ tó kọ́ náà ó tá máa pẹ̀lú yín yọ ẹ múrọ̀. ó ti rẹ̀ yín ẹni ká yé yín kàn bàjẹ́ ni ọmúlẹ̀ fẹ́ wò ìwé lọ́rùn pé fẹ́ kọ́ mo rọ̀ lẹ́pẹ̀ ní múrọ̀ ẹni ká kàn ń gbèsè owó ni tiyín ti rún ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè lọ́pàá mẹ́fà tán màá bá yín rán lẹ̀ ń bí ìgbà tó bá di àti gbé bá bá lé lé èèyè e, e, e. oore kan ṣo tí màá ṣe fáwọn mọ̀lẹ́bí yín ni pé mo ti bá yín ránṣọ kó sí yín lẹ ẹ má wò. ọmọdé ìwọ ẹ̀wọ̀n mọ̀ ń bọ̀ ẹ̀ ẹ̀ wọ́n ta fún ọ níbi tó ti lè ná. gbogbo. ẹ wọ́n wò wọ́n kọ́ ọ lẹ̀ fún bí ọtí lè gbé dìde. èmi ẹ̀ ń bẹ ńlẹ̀. lẹ́mi lẹ́mi. ń bẹ ńlẹ̀. ọ̀dà ẹ wá gbé mọ́tò ẹ̀ kúrò ń bí ọba tí ń bá pálọ́kù ìbọn báyìí dà ẹgbẹ́ mọ́tò ìkúrò mi. sẹ́lẹ̀ ọlọ́run ṣe fún ọtọ́pọ̀ àwọn àlẹ́ ìfẹ́lẹ́ ilé ẹbí ká má ti ẹ̀rọ tí bá gbọ́kọ̀ ọ̀bì kan. lóòótọ́ ìfàwẹ́ ń ta ẹ̀rẹ́ ilẹ̀ ká kí ni o ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ kàn má ẹ má ṣe bí ipẹ fẹ́ fi mọ́tò yìí lẹ̀ ẹ̀yin ẹ má ṣe bí ipẹ fẹ́ fi mọ́tò yìí lẹ̀ ẹ kàn dán mi wò kẹ́ ẹ bọ́ sínú mọ́tò kẹ́ ẹ lẹ́fẹ́ gbé lọ. sọrí bó ti ń fọwọ́ kàn mí o. nítorí ti lọ ti pẹ́ òsì ẹ̀la ìṣòwò ọ̀njẹ́ kí n ta sí. bó ṣe ju ọkọ̀ lu ara ẹgbẹ́ ẹ̀lẹ́sẹ̀ ni máa ṣe ju máa fọ́ gílọ̀sì mọ́tò yìí. àwọn fọ mọ́tò eléyìí. ẹ wọ́n bá bá bọ̀ kò lè bí inú. máa fọ́ kúkú tí o fọ́ sí eré ẹ̀. ọ̀rọ̀ àbí kí ló fẹ́ mọ̀rọ̀ pẹ̀lẹ́ rẹ̀ mọ̀rọ̀ pẹ̀lẹ́ abẹ́jà mọ̀rọ̀ kan ṣe rẹ̀ ẹ̀yẹ ẹ̀dá sílẹ̀ ah, ah, ẹ̀dá ah, sílẹ̀. wọ́n lè gbókun kan tó a bá gbé bá nínú ìbúra wọn wo ojú mi rí tó lọ́dọ̀ ọkọ rẹ n ò mọ̀ babalági ni tó o bá rí èmi náà wọ́n bá ti kíní ìbọlẹ̀ fún èmi náà ṣe pé tó àwa náà ń gbo mo ti bọ́lẹ̀ fún mo kó ọ̀tún àmọ́ tó kójú tèmi lọ kódà ọ̀fẹ́ ìbọkọ̀ mi jẹ́ nígbà mo rí pé ah eléyìí jagbara lọ́mọ bá jọ palẹ̀ fún ọba kú òun bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ń buwó sọrí bí òun aṣọ tí kìí ṣe bó ti rán pọlọ rẹ̀ máa sọ. rárá sá kò sí nǹkan tó ṣe. o rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sá. ọ̀dà bí mo ṣe rí òun lọ́wọ́ yìí wọ́n ń dẹ́ta lórí rẹ̀ kò lè gbọ́. àmọ́ tẹ́lẹ̀ wàá rò pàdé sí i tínú rẹ̀ ìrọ̀ lọ wá bí tí wọ́n bá ti ń gbalé iye tó bá jẹ́ wọ́n gbà fún ọ. mo tún wá ṣèlérí fún ọ tí ó yọ nísìnyí ìyẹn kan ẹ ó ti kánlé agbọ́nù agbọ́n gbọ́dọ̀ ta òun ò fọkàn tì fọ́ǹdì àmọ́ tí mo ṣe fún ọ yìí ó sùúrù yọ nísìnyí bínú rẹ̀ bá wá rọ̀ ẹ lọ yanjú ẹ wọ́n gbàgbé fún ọ wọ́n sì fọkàn tì ń dì bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan sàmúdúpẹ́ àmọ́ ẹ fẹ́ gbalé fún mi ẹ tún máa ra mọ́tò. ọ̀ jẹ̀bi mo sì rí tara rẹ̀ ńgbà ọbẹ̀ lórí ìdúró mo rí tara rẹ̀ kì í ṣe pọ̀ ní nǹkan mi lọ́kàn wọ́n gbà ní fún ọ kó sì fọwọ́ tí ń dì kò jù bẹ́ẹ̀ lọ. mo ti bọ́ sá ẹ ṣe kò mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́. máa wo tọ́jú rẹ̀ tiẹ̀ ti ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ bó bá tún fẹ́ rò mọ́ wọ́ ibi jù gbogbo rẹ̀ gbígbé. mo ti bọ́ sá ẹ ṣe gbọ́ sá. ń bẹ̀ sọ̀rọ̀ ó tún fi mí ràn sọ àní great ní ẹsẹ̀ ń great. wọ́n fẹ́ mú rọ́lẹ̀ o. mi mú rọ́lẹ̀ kàwé ìmàjì aláìmoore ni ẹ níwọ̀n tí mo débi tí èmi rí ọ̀rọ̀ tí mo dẹ̀rù pé ọkùnrin ni ẹ kí wọ́n sọ̀rọ̀ fún ẹ tí wò mo bá ṣe gbọ́dọ̀ sára nítorí pé ìyàwó ti tiẹ̀ ṣe ṣìnà ó ń rìnrìn kùnrin ó ń ṣaṣẹ́wó ó ń ṣe ọ̀yàn lè pẹ̀lú ọ̀gá ti tèmi so mo wá sọ yẹn tọ́sí ìwọ wá gbé olọ bọ́ọ̀gà tèmi ó wá ló ń tò òṣì kọ́mẹ́ sọ ọ̀gá wa sáà kèmí sìn kí o dẹ́gẹ̀dì máa jẹ. manager èmi tó jẹ́ pé fine boy mi ibi sáyẹn mo ti rán tí mo fi ṣe everything. manager man manager man. ah what's the meaning of this man. ṣé kí n bí bàbá o manager sẹ́ni tọ́lọ́ bá ṣe ibà ìṣòro lèèyàn máa ń ṣe. ilé ní sùúrù náà. ṣé ti bó ṣe wà ọ̀rẹ́ tèmi ni àjọ wà pé ṣùgbọ́n rúùn tó ṣẹlẹ̀ yẹn pé bẹ́ẹ̀ sìn ẹ̀yin náà ẹ ṣe sùúrù. Ah, ẹ lè máa lè ṣe orí ẹ̀ ọmọ yẹn wà kùn yìí ah, àtàlà èmi ọ̀rẹ́ yéé wà bàdà o ah, yéé èmi ọ̀rẹ́ yéé bàdà o. jọ̀ọ́ ò lè ní kankan lọ́wọ́ ń bẹ̀ kékeré bíi kékeré bá títì ní kíkan fi pa wá kò sí ẹ̀wẹ̀ níta bá sọ̀rọ̀ àná ní nǹkan kékeré tí mo lè fi pààyàn kó kó ṣí èrè ni. àtọ́lá èmi ọ̀rẹ́ ni o. kí ló tó ń bá mi bẹ̀ èèyàn wá bí wọ́n lérí sí mi ó ń lérí kò sùn mọ́ mi kó gbá mi lẹ́sẹ̀ ń bá mi bẹ̀ ó ṣí èrè ni. Ah, mo ti máa orí yóò dáa ṣé àgbà bàbá wèrè mi. lọ gbẹ́ ojú ẹ̀. orí yóò dáa. bẹ́ẹ̀ ni etí kan bó ṣe wà ẹ̀. bẹ́ẹ̀ kúfọ́ orí ẹ̀ ti dàrú ìwọ sọ fẹ́ mi pé ìwọ sọ fẹ́ mi pé ọ̀gá tiẹ̀ ọ̀gá tiẹ̀ ń lé ẹ dànù eh. ìgbà tó wọ́n sọ fún mi pé ìyàwó tèmi ń yàlè eh. ṣé kí ìwà débẹ̀ kí n máa lọ́dọ̀ balẹ̀ ni. Eh. kí n bá débẹ̀ ìgbà tí tó sọ fún mi pé ọ̀gá ẹ̀ tó sọ fún mi hmm, hmm, lẹ́gà fún mi pé ọ̀gá ẹ̀ ń ṣe yẹn ṣé kí ìwà lọ́ọ̀bẹ̀ kí n máa bẹ̀ ni ẹ ti já wèrè papọ̀ kò ní dá fún ẹ kò ní dá fọ́gẹ̀. bẹ́ẹ̀ni lọ́gà tí àwa ń rí sọ́ọ́bì jẹ́ kí eléyìí jẹ́ bẹ̀rẹ̀ àti òpin fún ẹ ọjọ́ kíjọ́ tí n bá tún rí ẹ lọ́fíìsì mi ń bí máa pa ẹ nì. I will kill you má pa ẹ ni. kò jẹ wá mọ́ kò jẹ wá mọ́ kò bí rè kò jẹ débi mọ́. all right no problem èmi máa lọ fún yín oh. fi máa lọ fi èmi ò níṣẹ́ kankan mọ́ sí i àbí èmi fún ara mi tó jẹ́ pé gbogbo yẹn ló dá mi mọ̀ nígbò ẹ máa lọ ṣiṣẹ́ sọ́mi iṣẹ́ tèmi fi ń ṣe fine boy ẹ máa lọ ṣiṣẹ́ no problem ẹ máa lọ ṣiṣẹ́ sọ́mi yes ní sọ́mi. ayan ló jẹnu lé ẹ ń kú bọ̀rọ̀ àfi tó ń bá tẹ̀ yín pa tó bá tẹ orí yín tó bá jẹ́ pé òní làákàyè rẹ̀ máa ń gbọ́rọ̀ kíákíá ni bí mo ṣe sọ ó yẹ kó o ti ṣe kí ni kó ojú kan kó lè má lọ ẹ ó yé mi kó o gbá ọ lọ a máa di ẹni wọ́n ni wọ́n tó o kọ́ síbi orí ẹ ti bàjẹ́ orí ẹ lọ́dọ̀ gbogbo yẹn lọ́wọ́ ló ń gbọ́ ní ẹ̀jẹ̀ rẹ̀ ni bá di mú bá di mú bá di mú ọ̀gbọ́ sílẹ̀ bá di mú bẹ̀ bá di mú bẹ̀ ní wọ́n. tí ìbá kú lẹ́kọ̀ọ́ wọ́n ní àròdò ká sùn kí lára lé òun láti dájú kùtùkùtù tí mo ti ránṣẹ́ ó wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ ọ́nlé nìsín ó wá ń kí mi kí n kulé bí n bá kulé ń kọ ìbàjẹ́ bàbá rẹ lọ ránṣẹ́ ọ̀bá rírò sí lọ kí n kulé ìyá rẹ. ìyá mi lèmi tó yẹ kẹ́ ẹ gbé sórí ẹṣin kẹ́ ẹ wọ dàmásì sí i lọ́rùn kẹ́ ẹ wá gbé lẹ́kẹ̀lé. kí n gbé orí ẹṣin hmm. kí n wọ dàmásì sí ọlọ́run kí n wá kó sí ọlọ́run dákun tó yẹ ìdílé pọ̀rí bàbá bàbá ńlá rẹ̀ tí wọ́n ló kàn àbí ti baálẹ̀ ìlú tí wọ́n níwọ̀ lọ́jẹ́. ṣé nǹkan ọmọ sí ọ. ìyá mi ohun tí mò ń jẹ ó ju iye lọ. mo lọ́rọ̀ àṣírí tí mo fẹ́ sọ fún yín ni. ọ̀rọ̀ àṣírí. bẹ́ẹ̀ ni bàbá mi ti gbéyàwó tuntun. bàbá rẹ ṣe kí ni. mo gbéyàwó tuntun kódà ẹni tẹ́ ẹ mọ̀ ni. bàbá rẹ gbéyàwó tuntun. bẹ́ẹ̀ ni dákun tá a níyàwó ọ̀hún bó ló sì ti mọ̀ kí ló jí ọmọ àrídájú wo lórí pé ìyàwó bàbá rẹ̀ níṣe. mi bẹ́ẹ̀ mọ olùkọ́ tí wàá kọ́ bá mi níwèé. ọmọ ni. ní kíni. ìyàwó tuntun nù. ìyá mi yín ní kọ́kọ́ o wọ́n ti gbalé fún un kódà wọ́n tún fọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ̀ eyín bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni tẹ bá ṣe tán àti débẹ̀ ń mú yín lọ. sọ̀rọ̀ yìí ó sì lè ọ̀rọ̀ yìí ò ní ilé wọ̀ ọ̀rọ̀ yìí ò gọ́ọ̀fù gbàlódé ṣé kìí ṣe pé wọ́n lọ fi nǹkan sóúnjẹ fáwọn ọmọ kéékèèké ṣé kìí ṣe pé ọmú gbó oorun mọ́ oúnjẹ fún wọn. nǹkan tó mú ju gbó lọ. bẹ́ẹ̀ni. lókèèsì gbogbo àṣírí ẹ ló ti tú. ó ti tó ti tú bẹ́ẹ̀ni. ìyí tíṣà tó gbalẹ̀ fún tó tún gbé mọ́tò sí ní ìdí gbogbo ẹ̀ láti gbọ́ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni. sọgbẹ́ sọgbẹ́ sọgbẹ́. ní tìjú ẹ ní tìjú bó tilẹ̀ lọ́gà ẹ mọ́ bá mi tó kí bẹ́ẹ̀ bá ní tìjú ni ọmọbìnrin yẹn kò lè ju kọ́kọ́ ní wa lọ bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n jù wa lọ bá mi chẹ́ǹjì yóò gbà lọ́wọ́. ṣé ti ẹ̀ rí àwa la fà á. àwa la ti fà á ká la ti gbọ́dọ̀ sí mọ́ mi lẹ́nu ni ká ti pọn mọ́jèlé pọ̀ fún tíṣà ká ti kú nínú bá mi èmi ò bá yín lẹ́jọ́ o ṣé ní àwọn tá a jẹ́ obìnrin ni mo bá lẹ́jọ́ ẹ jẹ́ ká kọ́ sí ìgboro káwọn àwọn arúgbó tí wọ́n sọ̀gùn ju bá mi lọ ká bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ wọn. lókè ó dáràn lónìí bẹ́ẹ̀ ni ó rí wa wò bí ìran. ẹ má bínú o ṣé kéètì jẹ́ ẹgbẹ́ wánu. lókè sídì. ẹ gbà mí ẹ ní sẹ́ẹ̀sẹ̀ se ẹ rí bẹ́ẹ̀ ṣe wà emi ẹni ìkẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀wọ́ ẹ̀yìn ìwọ̀ pé bọ́ọ̀ bá bọ́ gbo ọ̀ ń wà arúgbó tó sangun kò sárúgbó tí ó ń jàjẹkù sọ́ọ̀rí pọ̀ ti tán sórí ìdúró ni. sani ọ̀tí ẹ̀ mú wọn sọ́ọ̀rí tanjarí nìrí ká máa fi ọwọ́ ẹ lọ ni ìwọ tó rí tọrọ bí ẹgbà tó mú lọ ìwọ náà ń pé ìyà ń fẹ́ èèyàn kan ẹ̀ ṣe kínní kan bá a bá mọ̀ ṣe kírèdì adẹ́gbẹ́ ó gbé ọ lọ ni. ìyẹn ọmọ tèmi ìyẹn ọmọ mi kò burú o. káwá rí wọ o n ò tiẹ̀ lé bọ́ ọjà náà sọ ọmọ pé kékeré lọ ti jáde lébọ̀ dábàá aládùúgbò tí ọtí ẹ àwọn bọ́ìsì náà ọtí dèèwọ̀ ọmọ kọ́mọ tí sọ fún ọtí pẹ́. lókèsì lẹ́nu rẹ lókèsì lónìí. ẹ bá wo ẹ ya yín wọ́n fún yín ẹgbẹ wọ́n fà yín ẹfà. ẹ wà á tún gbé wà wálé ọ̀bùn abì fúnradà ẹ wo wọn náà kan ẹ nígbà tá a ti gbé ọ̀bùn ní npa gbogbo ẹ wò bẹ́ẹ̀ ti sásọ kálé ẹ wò ẹ wò ẹ máa sunkí ẹ wá máa ti ń dùn mí ẹ kò kọlẹ́rà tí mo ti máa ṣàjọyọ̀ ẹ lè pé jáwọ́ làákọrin àtìgbọ́ ọmọ wa rélé. ọ̀rẹ́ mò ń ṣe fún yín ẹ̀yin náà wò ẹ̀ ń lọ bí dọ́sìn mẹ́fà mọ́kànlé méjì ṣé báwo lẹ ṣe fẹ́ pín sẹ́lómi òmù kọ́kọ́rọ́ ẹlòmí òmù sí àná mo ti tó nǹkan mílẹ̀ yín lẹ̀ tó ra yín tó yẹ yín ní ìsìn kọ́lẹ́rà ó yẹ kó pa yín ni ọ̀bùn ni yín gbogbo ẹ̀ kọ́ kankan lára tíṣà ẹ wo lókèsì lọ́rọ̀ gbogbo yín kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ wọ́n wò bẹ́ẹ̀ wò mí dáadáa n ó farabalẹ̀ n ó jọ yín lójú. Ah! wà á jẹ wá lójú. bẹ́ẹ̀ ni. ṣé ah! o gbogbo àwọn eléyìí ìpàtó sóòtù bí nàìjíríà ni. èmi èmi eh. nínú nǹkan tó lọ́nkọ pé n ó bì í n ò tí lùdà mẹ́wàá n ò rí mo ti wọ̀dà méjì pẹ̀lú yín. àwọn wèrè wọn fẹ́ sọ mí dídà bí mo ti dà ẹ wò aṣọ òórùn ẹ̀rí ẹ̀rí kẹtọ́ pẹ̀lú. bí mo wò bí mo ṣe fọwọ́ ká aṣọ ìdí sí mo ń lọ lo oògùn kọ́lẹ́rà ni lọ́ọ̀kẹ́ ti lọ́ba gbogbo yín. kọ́lẹ́rà ni wọ́n ti lọ́ọ̀ Akanni Akanni Debo Debo a. ìpele ó mọ̀ sí o. kí lẹ̀ ń ṣe tẹ́ ẹ̀sùn kalẹ̀ bí? ṣé ẹ mọ̀ pé ibi tí gbogbo yín tẹ́ ẹ pín rọrọ sí ni wọ́n ń pè ní ẹ̀ṣẹ́kú ẹ̀ṣẹ́kú tí ṣe ti rú lẹ́wọ́ pàtẹ síbi lẹ́wọ́ àtún síbi. ẹ. àwọn tẹ́límàṣù. ṣé àwọn tv gan-an ṣé wọn àti ìtìlẹ̀kùn wọn sẹ́yìn tí gbogbo rẹ̀ ń ṣe ṣùṣùṣù sẹ́yìn pé wọ́n ti parí wọ́n ti kásẹ̀ kó lẹ̀ ni. ṣé àwọn ntv ti parí ni. wọn ì parí. ẹ ẹ kó pa kó òdìdè lẹ. wọn bá ba ṣìtìrú jẹ fún yẹn. ẹ kó kiri yàrá. oorun nàgbànàgbà ikò kókó àwọn ọmọkò ilé náà dàbí àkàmọ́lé. Ebi mọ́ wa bẹ́ẹ̀ sọ́ọ̀mọ̀ pé tóorun bá ti kọ̀ ọ́ la máa ń lulú eré fún ọ ní ká lè jí nǹkan kan lẹ̀ ó yá sílẹ̀kùn. Ah. Eh, ó kàn ọ́ ó ká gbàgbà yà wọlé. wọlé bò ó. Ah, ah, òun kàn lálẹ́ inú. ọmọ tí sì ká èmi kọ́ lọ́kàn ìyá àdèbó ló ń alẹ́ ìkan mo ti rìn báyà dìbò òun ṣe kíní kan kò tí ẹ sílẹ̀kùn tí a ṣe ní ti wọn ọmọ mi tí wọn ti wọn fẹ́ràn kátà sórí bí ìrẹsì ó bá ti ń ti wọn ní ìrọ̀rùn ní tiẹ̀ bá dé owó torí ìlànà náà ti fi ọ́ lórí wọn àbí ká wọlé náà nà. ìwọ ní tẹ̀lé tẹ̀lé àgbàgbà àwọn àgbàlagbà sì ṣe kí lọ bá ìwà wọn tún padà rí bá ní ó wà jọmọ pọ̀ pọ̀ nbẹ pé kò sí tí a bá mi mo fi fún pé èmi ò lè yan jẹ o. ẹ àmọ̀ tó sọ ìjà wọlé ká lọ máa sọ ọmọ kékeré ìgbà ń gbé mú kọ́ mọ ọlọ́mọ sẹ́dá ẹ̀jẹ̀ ń yọ alẹ́jẹ̀ ń yọ nígbà tó gíjẹ. ẹ̀jẹ̀ ò lè yọrí èso bí ìgbà wọn ṣe ilé wọn gbé ní ilé kù ilé wọn ti ṣe kù yìí wọn á ṣe ilé lórí nígbà tó yẹ pé mo sì ti kún ni nígbà tí mo fẹ́ lè mọ ibi dànù báyìí. sóòrì ní ìsìn ìyí ìyàwó kejì ìyá wúrà wọn dẹnu ọ̀nà rẹ̀ mò ń pè mẹ́sàn-án mẹ́wàá kò dáhùn bẹ́ẹ̀ ní ẹ̀hánrún bíi ẹlẹ́dẹ̀ gan ní ẹ̀hánrún hàn mo tún kọrin fún un oní tí màá wù lórí ọmọ ogun ìṣẹ́yà ẹ má jà á sọlẹ̀ kò sí tọ́ dáhùn bẹ́ẹ̀ o ẹ̀hánrún kì í tún adúlọ́ kan bẹ́ẹ̀ ọba tún gbéra lọ́ba dọ̀dọ̀ yá àbèjì yóò tiẹ̀ ṣe bàbá ń bari ó ṣe bẹ́bẹ́ ó ṣe òjìnà dáadáa yíká ọmọ báyìí ilẹ̀kùn ó ilẹ̀ mi mú. Ah, ah. ṣé n tí wọ́n ṣe fún mi sọ́dà. Ah, kó tọ́wọ́ ìyáálé mi ṣe kò dáa ó lè eh. mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ń jẹ jù lélẹ́yìí. kí ló kí nìyẹn kí ló wà fún. ara bá wúwo báyìí ní ìsìnkú yẹn rí nìkan tó sí kára fúyẹ́. tó sì pòpò gbogbo ara fúyẹ́. lọ́wọ́ àdá fún sọ tí wọ́n ṣe o. Eh. èmi náà kéèsì ń bẹ fún wọn. bẹ́ẹ̀ gbẹ̀sán kò sẹ́ni tó lè bẹ̀ mí ṣebí wọ́n mọ kanlẹ̀kùn tó ṣílẹ̀kùn ní sí tí mo wọlé ní tí wọ́n wà ṣe sórí ìjọba wọn kò ìkíní ìkejì n ò ní súnmọ́ wọn fóṣù mẹ́ta gbogbo ẹ̀ báyìí kò kó fún ọ nù ọ̀dọ̀ rẹ ní màá wá sùn ah. lẹ́yìn oṣù mẹ́ta bọ́ ọba tún yọnu ni o bọ́ ọba tún yọnu ni o kínní rẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni ìjọba rẹ̀ ń gùn lọ sí i ah. ọkùnrin mo ṣe kọ́ ta wọn èmi nìkan tán. ẹ ẹ eh, balẹ̀ mi. kọ́ wa bá mi sí lálẹ́ kí mi dùn. ẹ wá máa wò báwo ni yorùbá ṣe rí kí n máa gbádùn kí n máa gbádùn kí n máa gbádùn fún odidi oṣù mẹ́ta yẹn ẹ lókè èsì lẹ́nu nǹkan oṣù mi ó dín déédéé ni pọ́n ló bẹ̀rẹ̀ sí ń ya ló ń ya ló ń ṣe pọ́n pọ́n pọ́n mo pé irú kí ni ilé ìtòrí ọlọ́run ẹ ṣe rò pé mò ń pọ̀rọ̀ ni ẹ jẹ́ ń yọ fún yín kẹfì ròmú. ọ̀rẹ́ ọ ni mo fẹ́ kẹ́ ẹ rí ìdín. àìsàn dúdú ṣé àìsàn tí ń ṣe wọ́n bọ́ ọ ni ṣé ọ léèyàn tó tó mi lé bóyá bí ẹ̀gbà àbí bàbá kan tó tó mi kọ́ rọra fún kọ́ lọ́mọ irun mú ẹ má fi nù mí mọ́ ìmọ̀ ẹ jẹ́ ah, ó ti wá yé mi báyìí ọ̀rọ̀ ẹ ká ní àgbà méjì ló yé ẹ ó ti yé mi bẹ́ẹ̀ ti ṣe ó yé mi hmm. ọmọdé yín ẹ máa rù àgbà wa àmọ̀ bí àjò sí. faramọ lálẹ́ ẹ ìyá ìyàbọ̀ orí rẹ̀ ò pé ṣẹ́rọ̀ wọ̀n ìyálé mi èèyàn burúkú èèyàn burúkú ni wo yẹn ń san kọ́kọ́ fún ọ ẹni tó gbé mọ́tò sí nídìí tó o gbalé fún ibẹ̀ ló máa lọ sùn sí lálẹ́ kí ni ò lè rí jẹ gbogbo a máa dé pani wọ́n jẹ́ nǹkan ṣe ó tó pùpù pùpù mo ní kí n yọ ọmọ ẹ bá lè rí mi rẹ kò fẹ́ rí nǹkan oṣù nǹkan oṣù obìnrin ò dẹ́ lá kò dẹ́ láti máa rí kíní ò lè jẹ́ lálẹ́ yìí o ò lè jẹ́. àtọ̀dá àtọ̀dá. kí ló ṣẹlẹ̀. ìdí aṣọ ló ṣì wà. irọ́ ìdí aṣọ ló wà. kò bàbá mi níbi tí mo ti ń gbẹ́ kànga. ó dáa àtọ̀dá mo já ìtàn o mo já ìtàn o gbogbo tá à ń gbọ́ kọ́fàmù ni. nípa kí kọ́rẹ́ẹ̀tì ni nípa ìyàwó rẹ̀ mo rí báyìí wọn bí wọn fi wọn mo rí fún ara mi kódà wà ń tàbáyì. mọ́tò tí wọ́n sọ wípé bàbá olówó ó rà fún ìyàwó ẹ̀ kọ́fàmù ni mo rí báyìí ó gbèdé nísìnyí wà ń tà mí jọ ìyàwó ẹ̀ àló gbé mọ́tò dé nísìnyí ó wà ń ta. yẹmi wà ń ta mi. ó wà ń ta àwọn yẹn wà ń kí ọmọkùnrin mọ́tò yìí o. yẹmi wà ní ta mi. ah fati fitted ac. o wá ń bọ́ọ̀lì àwọn èèyàn wá ń kí lọ́tún lóṣù. ní juwọ́ báyìí ó fẹ́ rí mi mo palugọ mo palugọ mèdè èyí ò lè rí mi. sọ́sọ́ kò bẹ́ẹ̀ dìbò ni. kò dìbò àwọn bọ̀dà àdúgbò ọ̀pẹ̀sọ̀ ni ọ̀pẹ̀sọ̀ ọ̀pẹ̀sọ̀ ni ọ̀pẹ̀sọ̀ káàbọ̀ o ẹ <laughs> káàbọ̀ o ọkọ mi àtọ̀dá kò ṣẹ́ tí ò ṣe ń lejú mi náà ni ẹ̀yìn má lejú mọ́ mi mọ́ owó ohun kan tó ń rọ pátápátá wọ́n rọ owó bó ṣe wọ́ o hmm? ẹ kú jòkó. ó jàre aya mi ṣé bó ṣe dé ṣé SED ló wà ní àbí PPE. ohun kan tó ń sọ èkó yé mi. wọ́n ní bó ṣe bọ́lẹ̀ nínú mọ́tò hmm. tó ní wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ju àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí ẹ mo ní ọmọkè tó o bá ní jẹ́ pé bóyá o fẹ́ káwọn èèyàn dìbò fún ẹ o ò ní bọ́lẹ̀ nínú mọ́tò kó wá máa ṣe báyìí <laughs> ah. káwọn èèyàn máa fẹ́ dìbò fún ẹ. àwọn èèyàn ló máa jẹ ẹgbọ́n ta ni. ọlọ́run ló mọ̀ àwọn èèyàn ni. ọkọ mi àtàndá ọ̀tọ̀ ní nǹkan tí mo wá rí ẹ fún gan àmọ́ bí mo ṣe ń wọ ẹ̀ ojú ẹ̀ ṣì ń le wo gbogbo nǹkan tó ń ròyìn ọkọ mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o mo fẹ́ kó gbọ́kàn ẹ̀ kúrò ń bẹ̀ kó rí bó ṣe rò rárá ẹ eh, wo bí mi ò lè cheat on you ó yẹ kó jẹ́rìí ìyàwó tó ní ẹ eh, wo mo kàn ní kí wọ́n ṣàjọyọ̀ fún ẹ ni oore tọ́lọ̀ ń ṣe ṣe fún mi àti ẹ. Eh, àbí ọlọ́run ṣeun kò ní dà fún ẹ. Ah, kí ló dé tó ṣe pé. Ah, kò ní yẹ. tí ah, mo ń bẹ inú ọ̀nà tí kò má bínú sí mi kú dájú. ẹni tó ń rún ẹ ẹni tẹ́ ìjọ ṣe bá ọ lọ́jì ó wà lọ́dún ẹni tó ń rún ẹ ó wà lọ́dún ẹni tó ń lá ẹ ah! ó wà lọ́dún ẹni tó ń gún ẹ ah! ó wà lọ́dún ẹni tó pẹ̀lú tí mo bá sọ̀rọ̀ lórí burúkú tún kọ̀ báyìí. o tún fẹ́ kó o tún rí dáadáa ni o fẹ́ kó o rí dáadáa ni. ọ̀dẹ̀ ìṣí hmm? ọlọ́run ò ní jẹ́ ẹnu tèmi ò ní kàn mọ́ hmm. kí ni. onífẹ́ nu kọ́ kí ni mọ́. ní kí ni. ẹni tó tẹ́ pé o máa ń ké díẹ̀ o máa ń ké báyìí ní ìgbésí ẹlẹ́ni. ọmú ẹ tó ti kan pitú ẹ ti kan o. ó lè kí ni mo rò pé o ṣe èmi mo sọnù ní mo sọnù ní mo sọnù ní mo sọnù ní. a ní nígbà tí ẹ̀jẹ̀ kọ́ra yín ní biology reproduction system hmm. kò yẹ sexual intercourse. bẹ́ẹ̀ni. ẹni tí wọn àti ẹjọ ṣe kí ni tẹjọ ejaculate ara yín. ejaculation ejaculation. ó wá fún wọn ní mọ́tò. Hmm. nígbà tí kinní burúkú tó gbé sáyà tó dàbí kinní màálù ó wo tó kọ́ sáyà tó dàbí tí a lè wọ àṣìírè orí bọ̀m̀bọ̀ mo sì ọ wá dẹnu bò tán ó wá dùn mọ́ yẹn mi mọ tó fàyọnu ẹ o ó wá gbé mọ́tò fún ẹ ó wá débi ó wá ní nǹkan tí ọlọ́run ṣe. fẹ́mi àti ẹ ni ọkọ mi. òun tọ́lọ́run ṣe fẹ́mi àti ẹ nígbà tó kú làlá ẹ tán. kò sí nǹkan tó jọ ọ́ ọ̀rọ̀ tó jọ ọ́ ọ̀lọ́ kò ní kó bá bá mi fẹ́ wọ́n. wà wà wà jọ jọ jọ ṣe sùúrù. mo kọ́ wà á ṣe alábẹ́ ẹ̀rú wọ̀nà. bọ́ọ̀lù mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ òun mi òun náà oníkòòrùn òun. gbogbo nǹkan tó ju ẹ lójú tó tó ju ẹ lójú táwọn èèyàn rí tí wọ́n fi ń lé ẹ káàkiri yẹn wẹ̀ láì délé mobile. ẹ pẹ̀rù ni. màá gé bí ọ̀pá mẹ́fà ni. mo bí ọ̀rẹ́ wa sórí owó ló ń ṣe ẹ o sórí owú ló ń ṣe ẹ o o ti fara gbóná sí kinní yo o ti fara gbóná sí kinní yo ọ̀rọ̀ arágbóná kọ́ lè lé yo o gbọ́ ọ̀rọ̀ arágbóná kọ́ lè lé má lo arágbóná sórí gbogbo tó wà lẹ́yìn ó kọjá wípé bẹ́yà màá gé ẹbí aṣọ màá gé ẹbí ẹran màá gé ẹbí kinní kan èyí tó ṣe yìí òun kan o arágbóná ló ń tiẹ̀ o arágbóná ló máa jẹ́ kéèyàn ṣe wóró wóró báyìí o arágbóná kì í jẹ́ kéèyàn mọ ètò kan o wo bí o máa dáṣẹ̀ rí àfọ̀nrún ayé kan kó wọ gan ọkùnrin yẹn máa mú ẹ jáde máa mú ẹ jáde. orí ẹ bàjẹ́ ṣèbéèrè tiẹ̀ léèyàn kan tàbí hmm. Mm. ṣebí mi léèyàn kan tó ń yójú mi sórun alẹ́ ìwọ tó tiẹ̀ wà rẹ́ nìkan kan láyé ẹ̀ ńkọ́. máa rí gbogbo ẹ̀mí máa. robi máa wá lọ́bí kan máa máa ṣe kọ fún ẹ. inú sí bí mi o inú sí bí mi o. aragbóná ni gbàgbé aragbóná ni sìn jẹ́ ká dísí yẹn wo bí màá mú ẹ lọ síbi kan wọ́n máa ṣe nǹkan fún ẹ lórí kiri sórí ìgbàdí tí mò ń wí tó bá bá ṣèfù gbà wàláì àánà àkàkò àsùn àjí àkúkúkú kan ló wà bẹ̀rẹ̀ sí ṣe. àdègbò ló ń wọ́ wọ́n wẹ́ nìkúra ni. Adẹ́tẹ̀ ni wọ́n wọn ò lè fún wàrà rọra bá wọn ṣe kó má bà á yẹ kó ń ta mọ́sálà rẹ̀ o. òbìrìkìtì láyé o ayé kún fúnra irọ́ dẹ̀ ń gbáyé o irọ́ dẹ̀ ń fẹ́ lá lójoojúmọ́ olùkọ́dé ìmọ́lẹ̀ ti dé o olùkọ́ ti dé òkùnkùn paradà olùkọ́ ti dé o ìmọ́lẹ̀ ló dẹ́dẹ́ yẹn o olùkọ́ ti dé o ìmọ́lẹ̀ ti dé. Mr. Joel. ah ṣe bàbá ò sọ pé ọmọ akọ òun kan ni. òun báwo. kíní yìí wúwo láti ó di ló wúwa láti yí. Ah, ah. àfi kẹ́ ẹ yí o nítorí pé ẹ̀yin lẹ́yìn máa yí níbi tá a fi máa ṣe tó fi máa jóná tán hmm. èmi lèmi máa gbé lọ sí koríta o ah. ẹ ṣe duty ẹ ṣe duty ti yín o Mr. Hmm. Joel kí ló ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ èmi ò dẹ̀ wá mọ̀ nípa uh, ohun kankan because mi kì í ṣọmọlé babaláwo ẹ pẹ̀lẹ́ I trust you you can do better Mr. Joel ẹni máa jẹyin inú àpáta kí n wẹnu àké lẹ́yìn tètè ṣe ẹ ìgbà tẹ ti ṣe báyìí èmi tí mo fẹ́ gbé lọ sí kòríta ń sinmi tí mo kàn tó máa ṣẹlẹ̀ o ẹ bẹ wù ooru mú àbí. Sorry, sọ̀rí ẹ̀ ṣáà ṣe gbogbo tó jẹ́ ti tọ̀dọ̀ ti tọ̀dọ̀ yín èmi náà lọ parí tọ̀dọ̀ mi pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ máa dé kò sí kò sí o ti jóná tán ẹ kúṣẹ́ ẹ pẹ̀lẹ́. ewé tí mo kó fún ilé ẹ̀kọ́ dẹ̀ ọ̀kẹ́ ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ ẹ̀dálẹ̀ ó dà ṣé àdìbẹ́ wẹ́rù ṣe kan lẹ́hún hmm. ọmọ tára rẹ̀ ò yá ó ti sọ ẹ̀mí rẹ̀ rọ̀ ni ewé asẹ̀mírọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ikú kankan ò tí wà nípa báyìí ẹ̀bẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan wípé ọmọ tí ń ṣàìsàn yìí o ẹni tó súnmọ́ wọn òbí rẹ̀ pẹ́kípẹ́kí bíi pé kòkòrò ti ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà ẹni tó súnmọ́ wọn òbí rẹ̀ pẹ́kípẹ́kí báyìí òun ní í ṣe hmm. iṣẹ́ tẹ̀mí wá fẹ́ kẹ́ ẹ lọ jẹ́ báyìí bẹ́ẹ̀ báyìí ti lè délé ẹ lọ sọ fún wọn pé kí wọ́n tẹra wọn nú dáadáa kóńtò wọn ó jẹ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ bàbá ilé dáṣẹ́ ọ̀hún padà ah eléru ó sungi o bẹ́ẹ̀ ni bí ìgbà pé èèyàn sògúlùtù wọ́n wá sọ ìdàrọ́ padà sí ẹ mọ̀ pé ẹ mọ̀ pé nǹkan ńlá ni wàhálà dé ni wàhálà gidi ni mo wá fẹ́ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ lè tẹ̀ wọ́n mú kí wọ́n jẹ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí wọn ò bá jẹ́wọ́ mọ́ bá kọ̀ tí wọn ò jẹ́wọ́ òṣà jọ̀ǹbọ̀lọ́ bínú o bẹ́ẹ̀ ni ẹ sì mọ̀ pé bó òṣà jọ̀ǹbọ̀lọ́ bá ti bínú eléré ó sun gínú. wàhálà dé mi. bẹ́ẹ̀ ni ẹ ẹ wò ẹran ló fòfò ń ṣe ẹni ò jẹ dáadáa wọn ò jẹ kọjá àbí tẹ ẹran mi bàbá délé á bá wọn sọ̀rọ̀. bí wọn bá wá gbọ́ wọn padà wá bá mi. bí wọn bá ti wá bí wọn bá ti wá gbọ́ eléré òfòrè ẹrẹ rẹ. a kì í tú eyín ká ká tó là ń fọwọ́ bò ibi ọjọ́ orí tiwa ẹ̀dẹ́ẹ̀dẹ̀ ìwọ̀n abáre la gbọ́dọ̀ tún sọ bí èèyàn bá mú àdá tó bá dùn lulẹ̀ gbà nígbà ìgbà ibi pẹ̀lẹ́tẹ̀ ni wọn mú délẹ̀ ẹ gbọ́ kòkòrò tí ń jẹ̀gbà ìdí ìgbà ló wà o. àwa jáde adẹ̀rìn káàkiri àbájáde rírìn ìwà rẹ o wọ́n lẹ́ni tó ń ṣọmọ ìyá ìyábọ̀ ara yín ló wà ah, ah. bẹ́ẹ̀ ni ẹ tètè tẹra yín. bàbá aláì. ìyá aláì. ẹ dákun irú ọ̀rọ̀ wo lẹ ń sọ jáde lẹ́nu yìí. ẹ mi ò mọ̀rọ̀ sọ. àwọn ò lè ṣera wa o níjọ́ bàbá wa ti fẹ́ wa sínú ilé yìí ìrẹ́pọ̀ bó tirẹ̀ láàrin ìwà rẹ̀ àwọn èèjà ó dòódì ẹnìkan ò lè sọmọ ẹnìkan. ẹ wo ìyá wa ẹ dákun ìyá wa alágbà ló danú délé àmọ́ ìtinú rùn ah. ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ tọmọ mi lẹ̀ o ah. ẹ tọmọ mi lẹ̀ o ẹ dákun o nǹkan tẹ́ bá fẹ́ gbà ẹ jẹ́ ẹ mọ̀ kí n fún yín kẹ́ ẹ fọ́rọ́gbó wọn fún yín kẹ́ ẹ wọn fún yín àmọ́ ọmọ mi wọn ò lè fún yín o ah. ẹ dákun ẹ bá mi tọmọ mi lẹ̀. ìyá wa wàláyọ̀rọ̀ ń ti wá yé mi. Eh. ìyá ìyàbọ̀ hmm? lẹ́nu tiẹ̀ ah. ẹ wa hmm. ṣé ẹgbọ́n ohun ń sọ lẹ́nu. mo hmm, gbogbo rẹ̀ pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ngbé èdè òdì ìyá àyàbọ̀ yóò ṣe adakọ̀ mi kò lè dákọ̀ mi ngbọ́ pé n ò ráyè kò tèmi náà láyé ò mi orí mi ò lè a sì ń sọ kí gbogbo yín yánú fara yánú fara ṣé wọn wá bí dàbí bára wọ́n sì ti pé kẹ́ ẹ yẹra yín wò. ẹ tẹra yín nú dáadáa ẹni tó bá ṣe ni ẹjẹ́ àmọ̀ jẹ́ nkọ́kọ́ mú látòrí òní nǹkan tó rẹ́nu oníkan báyìí láti bọ́ pọ̀n ìwọ ìyá ìyàbọ̀ ṣé wọ́n kọ́ lọ sọmọ rẹ. lókèsì lókèsì ọmọ tí mo fi nú mi bí tó mọ ọyàn àyà mi méjèèjì ṣé òun màá tó máa fọwọ́ ara mi ṣe. àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni abínibí ń dání. kì í ṣèwọ́ àbí ńlẹ́ o yòǹgbò yóò ọjúmọ̀ kan ìjọ̀gbọ̀n kan sọ́mọ̀ pé ọmọ ńlẹ́nu pé kò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ẹran ni bàbá rẹ̀ ń ta kó tó kúkú ṣiṣẹ́ tó tó lóògùn tálápàtà ìyá rẹ̀ sì rẹ̀ gáràjì ọkọ̀ ní títa ń jẹ́ kọ̀ǹfàmù náà ń bẹ́ẹ̀ lẹ̀ àbí ṣé wọ́n ni àbí wọ́n kọ́. èmi ò sọ ọmọ èèyàn ọlọ́run rí nù mí èmi ò sọ ọmọ èèyàn. délé rùn ń bẹ lára rẹ tó ìyóòde ìyálé gbogbo wọn adákẹ́jẹ́jẹ́ ọlọ́run ọba lọ́mọ nú ẹ̀ ṣé wọ́n ni àbí wọ́n kọ́ dákun sọyọ ọmọ bí léèrè irú ìbéèrè níjọ́ kìnìún àná tó bá jẹ́ pé mo ráyè mo fẹ́ ṣe yàn ṣé ń fààyè lẹ́fọn kọ́ fẹ́yàwó lé ń pàápàá ni débi tó wàá pọ́n ọmọ jọ bí ìdun babaláyé gbólóhùn kan ṣoṣo báyìí lèmi ní ti ń wò wí fún yín ẹ wò mí re o ẹni tí ọba jẹ gbìkan ọmọ gbìí olóòótọ́ kan ò sì ní ikú pò ká odòdì ibi ọba wù yín ni ẹ rèdè ntọ́ bá wù yín ni ẹ fi wá àgùngùn náà àgùngùn tẹ̀tẹ̀ yín tèmi ni pé sákábà nára mi dá. ṣe ò ń pè wọ́n náà kọ́ ẹ ẹ mẹyẹ yẹn tí ṣe pọ́n sí yẹn yẹn tí ó sì nọ́mbà tẹ̀ tí ó mọ̀ wá jà lẹ́yìn nọ́mbà tó tẹ̀ ọ̀dà kò jù bẹ́ẹ̀ lọ ọ̀yà onípò ni ó ti mọ̀nà àwọn tó kù ó pé ká fi gbòǹgbò tá a bá dé báyìí ká ẹ wá ẹ ọ̀rọ̀ tiẹ̀ ti yanjú gẹ́gẹ́ bí àdéhùn èmi àti bàbá ó ní ká kọ́kọ́ lọ tẹ̀ wọ́n tá a bá ti wá tẹ̀ wọ́n tí wọn ò jẹ́wọ́ ọ̀ ò ṣàjọ ń bọ́ lọ òun láfi. ó ti ẹ̀ da ẹ̀ bá a bá tẹ̀ tí ó sọ̀rọ̀ yóò tẹ̀kẹ́ yọ̀yọ̀yọ̀ ò ṣàjọ ń bọ́ lọ ní. ó ṣàjọ ń bọ́ lọ ní. bàbá yẹn eré tó lè sí gan àbúrẹ́gẹ́ ní. ìyá wọn lórí ìlú bàbá náà. ẹ dákun ẹ dákun ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ẹ̀bẹ̀ lèmi àṣà bẹ̀. ẹ ẹ má tọkọ wa o ẹ dẹ̀ má rò wá tèmi mo fọlọ́run o ẹ ọmọ yìí náà gbogbo ilẹ̀ máa ń dà kiri inú ilé tẹ máa ń ránṣẹ́ o ah. mo fọlọ́run o torí tí pa ní tòde pa ní eh? o ẹ mo bẹ̀ ọ ẹ ah. Eh. Ah. ẹ mi o. ṣé ẹ ṣe pé nǹkan kọ ọ. ìyá eh. wa ọ̀rọ̀ ṣé ẹ̀wọ̀n kan wèrè ọmọbìnrin yóò ti padà ah. wèrè rí rẹ̀ ti padà wà láìtàláì wọ́n yáyà bọ̀. ọ̀dọ́ ti ń dán ẹ̀ tó ń bọ̀ yẹn. ìlọ ìwọ fọ balẹ̀ kò sí wàhálà tèmi ilé ìwòsàn là ń lọ yìí bàbá ti dé ilé ìwòsàn kò sí wàhálà bí àní kò sí ó sì mú sáà dáadáa mọ́ àbí òun náà òrí mi. dáyọ̀ jẹun mi. dáàdì báwo ṣe ṣe yín dáàdì ibo mo fẹ́ ti mú báyìí dáńtì ibo mo fẹ́ ti mú báyìí dáńtì ah, bọ́ọ̀lù ṣe ń ṣe yíyan ah, ẹ ṣàlàyé. àbí kò sí nǹkan kan èmi ká fi ṣe àjà máa lọ jà máa lọ. ẹ máa gbèsè díẹ̀ díẹ̀. ibo mo fẹ́ ti mú báyìí dáńtì bọ́ọ̀lù ṣe ń ṣe yín dáńtì ń táyà jà mí báyìí. <laughs> dáńtì bọ́ọ̀lù ṣe ń ṣe yín. ìwọ farabalẹ̀ ń tì ìwọ farabalẹ̀ farabalẹ̀. <laughs> ẹ mo tún mọ̀ pé à ń wà ládé. àtàtì àtàtì àtàtì àtàtì àtàtì níbo mo fẹ́ dì mo bọ̀ ìdá bọ́ọ̀lù ṣe ṣe yẹn wà ní pẹ́tẹ́lẹ̀ ìwòsàn ọmọ ẹja lọ. farabalẹ̀ ariwo tó ń pa ti pọ̀ jù ilé ìwòsàn là ń lọ yìí ṣàfarabalẹ̀ kò sí nǹkan kan já máa lọ já máa lọ já máa lọ daddy, mi ó ṣe ṣe dájú ó ṣe ṣe ibà náà mo fẹ́ pè lẹ́ dájú yàrá náà mo fẹ́ pè lálẹ́ ìgbà ìta mo fẹ́ pè. ẹ ti dé àní pẹ́tẹ́lẹ̀ ìwòsàn dájú ẹ ti dé já máa lọ dájú ẹ ti lọ dájú ẹ ń dáyà já mi báyìí. ó yà wọ́n dìde dìde dìde yà já mi máa lọ mo ti dìde mo bọ́ọ̀ mo ṣe ṣe dátì dátì mi dátì dátì ẹ ti dé dátì ẹ ti dé dátì kí ló ṣe yìí báyìí dátì dátì dátì táwọn wà lé gbà mí dátì. kò sí ìdásọ. táwọn wà lé bá gbogbo ẹgbẹ́ báyìí táwọn wà lé gbogbo ẹgbẹ́ báyìí dátì mi dátì mi dati ah, ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi tọrọ wà lẹ dati àti mi pẹ àti mi pẹ. Ah. pẹ̀lẹ́ Ọlọ́run á tọ́jú ẹ ṣó ti gbọ́ ah, ó yà mí lẹ́nu gidi odindi Mr. Joe Joe of all people uncle Joe papi Joe ti bá ń pè wọn báyìí níbi iṣẹ́ di ó tọ́ ṣe máa ń tẹ́ mi lọ ọ̀dẹ̀ nà ọpọlọ gan but kí báwo ló ṣẹlẹ̀ kí ló fà gangan àyà lọ kọ́kọ́ gbámú ìgbà tó yá wọ́n ṣe wọ́ran wọ́ran mi tí mo bí tí mo máa dì mú lára wọn torí wọ́n bẹ̀rẹ̀ sí máa di gbogbo ara mú nù ìgbà tó yá lọ ṣubú. Ah! heart ló máa jẹ́. wọ́n ní kò dá mi àti àwọn ọ̀rọ̀ kan kì í ṣe ẹ̀bí iṣẹ́ máa dà lórí pé èèyàn kan máa kú àfúfàdé ló máa ní ìjọ nígbà tí mo rí mi ò gbọ́dọ̀ dání mo máa kọ́kọ́. àkúfà ẹ ẹ ẹ rábìrì ẹ sorry ẹ eh, nǹkan tó ń tẹ́lá sọ church wọ́n sọ fún mi pé bọ̀dá yàtọ̀ àwọn kan ti pa wọ́pọ̀ ṣiṣẹ́ bí àwọn aníyàn kan máa kú lẹ́yìn àwọn tó kù máa máa kú tẹ̀lé wọn. àkúfà ló máa jẹ́ ẹ̀. àwọn tó jọ ṣiṣẹ́ bí ẹ mo gbé o tèmi pọ̀ ń bẹ̀ tèmi pọ̀ bẹ́ẹ̀ i'm sorry ẹ ọ náà ni ṣe mo wípé àánú àwọn àánú àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ló ń ṣe mí ṣe mo báwọn yẹn náà máa ní family ah, yé ẹni wọn máa kú àkúfà ah, ká ẹ fẹ́ yanjú ẹ̀ bá tọrọ lọ́n tọrọ lọ́n sorry kí ni mo ti ń sọ pàpà um, jọ ọmọ tó máa ṣẹlẹ̀ máa padà wá wú ẹ̀ṣọ́ ti gbọ́ máa wọrí fọkànbalẹ̀ kò ní sí láàbùrú lórúkọ Jésù. ẹ ẹ jọ ṣọ́ọ̀ṣì bo níbẹ̀ ah, ẹ jọ pẹ̀lẹ́ máa tún wá rí ẹ jọ mo bọ̀ pé. ọ̀nkà ah, ẹ wá sà kí ni tí wọ́n. Yeah! tí wọ́n sọ ló ti fẹ́ bẹ̀rẹ̀ yìí ẹ̀rọ ẹ̀rọ mr joe ọ̀tọ̀ọ̀tọ̀ la wá sáyé eh, ah, ẹ̀ẹ́dá mi. kò bá ṣe pa ikú láyé o ah, bàbá bá ọ̀run mi là á bàbá bá ògùn lákàáyé ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí o mo sì rí gan-an nù. ṣé bí mo ṣe máa ń kú leléyìí bí àlá ló ṣe rí lójú mi mi ò tí ì gbàgbọ́. ẹ wo bó o bá ń sùn tètè jí ó ti kú. nítorí wàá dùn mí ní pé ìjìtá ló di òní a sì lọ pàdé aláwo kájọ sí pàdé aláwo. ọ̀gá o bàbá awótádé ti kú. awótádé ti kú o àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ká ṣe iná ká ṣe ẹ lọ ọkùnrin ẹ̀jọ́ ẹ ẹ ẹ ẹ mà ẹjọ́ sà ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú ìkọ̀kọ̀ ni mo gbọ́ tó ṣọ́ọ̀kì mi lójijì máa pé bóyá ọ̀tọ̀ dẹ̀lẹ́ ń tẹ̀ ń sọ bàbá awótádé ò lẹ́nu kú sà. ẹ awótádé ògbójì mi ni ó ti kú. ẹ ẹ ẹ ta ló wá parọ́ fún yín bẹ́ẹ̀. ẹ ìrọ́kẹ̀ ṣé wọ́n parọ́ kú mọ̀yàn. wọn ò lè kú ṣé bàbá àbí awótádé tó wà lókè mẹ́ẹ̀sà. wo ó ti gbèkú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra ó ti kú. ah ah mo bọ̀ mi i can't believe that. Ah ikú pàgbé bí ẹni ò dárò o ikú pàlùkò bí ẹni ò kò sùn o ikú pàlèkèlèkè bí ẹni ò kẹfún. iná òòrùn tọgbọ́n olúkọ̀ọ́sọ àyà aná àkàtà yẹriyẹri onímúsímú èké ń òtẹ́tò ń bọ̀ ọ̀dàn sómi yà. èéfì iná rẹ̀ bẹ́rẹ̀ yẹ iná bẹ lọ́dọ̀ sọ̀gbọ́n o iná o kíni bẹ́ẹ̀ ni àti oyo ọlọ́gbà kíni lọ́wọ́ kí kíni tó bá fà kíni dànù ni wọ́n sọ kíni mọ́ lórí ìgbà kíni dànù. ògbóná ògbóná ògbóná ògbóná ògbóná ògbóná ògbóná lọ́wọ́. ọmọkùnrin ṣéyàn rẹ̀. irú kí leléyìí lórí kínú kí lájọ ń fà mọ́ra wa lọ́wọ́ sórí ọmọkùnrin tó mú wáyé kì í ṣèyàn rè wọ́n ní mọ́ bá wo omi jẹ́ òun náà ò gbọ́dọ̀ bá wo aláwo jẹ́ ó sọ̀kò sórí ìwà ń gbóhùn o ńgbà tó sọ̀kò òun tán ó sọ ògúrùtù ògúrùtù ń wá ó lè náà wàá padà wọ́n ju ìdàrọ́ ìdàrọ́ tí wọ́n yìí ó yìí ó bí ó bá jẹ́wọ́ ẹ̀rí tí ó padà sílẹ̀ sí. Ah, ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ dára yín láàmú mo mọ nǹkan tí mo ṣe ṣe rí èmi àti uncle joe ní àjọ pawọ́pọ̀ làwọn send àṣàṣì sínú ilé bàbá bàbá no case ah, ah. ọ̀gá mi. sọgbọ́n ọ̀rẹ́ ìbá ti yan jẹ. bàbá no case ọ̀gá ẹ̀ mi ọ̀gá ẹ̀ ni. olórin ẹ̀ ni. lórí ìsàsì bí ò bá sí àwọn àjẹsára pẹ́pẹ́pẹ́ kan tí ń bẹ lára rẹ̀ yóò ti kú yóò ti kú. àbájọ tí ọkùnjọ ṣe kú like chicken so? torí pé ọ̀nà àjẹsára ni. ìwọ náà sọ pé kàn lájà àjẹsára wèrèwé ní bẹ lára wọn náà. Ah, àwò ẹ dákun gbogbo ọ̀nà tẹ bá lè fi bá wa ṣe ẹ bá wa wá ọ̀nà àbáyọ ẹ ṣàánú mi. ọ̀nà àbáyọ àkọlé nǹkan kankan ní jẹ́ bẹ́ẹ̀ yóò padà lọ síbi tó ti ṣẹ̀ níbẹ̀ ni ó ti rọ́nà àbáyọ. tí ó lọ rè jẹ́wọ́ ní tí ó ṣe tí ó tù bá ń bẹ̀ báwo ni wọn bá ti yọnu sí ó ti tán. ah no no no báwo ni mo ṣe máa lọ sí irú bẹ̀yẹ ìtìjú nìyẹn màá lọ fẹnu mi sọ̀rọ̀ níwájú bàbá náà kèsì pé mi ni ah ikọ̀ tìjú nìyẹn ẹ bá mi wá solution sí mi please ẹjọ́. Ah, ó mọ̀ pé n tó ń jẹ́ tìjú wa wèrè ni ìwọ mọ̀ pé n ti ń jẹ́ tìjú wa lọ́ọ̀rẹ́ sàṣìyàn ṣé rí àánú kan tí mo lè ṣe ni wípé n ó fún ní nǹkan kankan tó ṣe pé bó bá dọ́dọ̀ wọn lọ́hùn àwọn èèyàn ò yọ́nú sí wọ́n sì foríjì wọ́n fo ojú fo gbogbo ohun tó ṣe. òun fúnra ẹ̀ nìkan lálọ́ èmi ò ní tẹ̀lé. èmi ò ń kù sí lọ́wọ́. èmi ò ní tẹ̀lé. ẹni bá bímọ ọ̀rọ̀ náà ni ó pọ̀ bẹ́ẹ̀ bá ṣe bàbá tó sáré tí bá tọ́ ní kíní lórí ibi ìlú pàdé ibi tó ń lọ gangan ọ̀dọ́ tó sáré ẹni bá bínú odò kọ́ dàre adára ẹ̀kọ́ ni bó bá bínú tíṣà adára ẹ̀kọ́ ni wẹ́ni pass wẹ́ni fail adára ẹ̀kọ́ ni. oríṣiríṣiríṣi olùkọ́ ló kọ́ mi nílé. arẹwà ọmọge lẹ́yìn ju ẹ̀gẹ́. orí sísí sísí sísí kan tó ń kọ́ mi nílé. amúnibúni ẹran bíi ẹnìwọ ọmọ gébù yìí ah, ah, pẹ̀lú gbogbo nǹkan tó dáa tí bàbá olóyè ṣe sí sàkání wa tó ṣe sí sàkání ìdílé wa o tún lè wo òṣùṣù kó wu ìwà burúkú báyìí sí i. Ah. Ah. Ah. Ah. Bruh, ẹ put gbogbo story sílẹ̀ for now. Please, let's take step. Ẹ jọ ìgbésẹ̀ ní Ah, Good. Káwa ní pé a fẹ́ take step yẹn. Tá a wá baba bàbá Iwo Irú ojú wo gan-an ló fẹ́ kó fi wo èmi àti wọ́? Irú ojú wo ló fẹ́ kó fi wo ìdílé wa? Ìwà yẹn ò dáa náà. Mi ti ẹ̀ mọ́ máa ṣe sọ̀rọ̀ wájú ẹ̀ báyìí. I don't even know what to say before him. Irú ojúkojú tó bá wà pọ̀ lóye kó fi wo wa mo kàn nígbàgbọ́ pójú rẹ la máa mú owó please ẹ ṣáà wà ló bá mi bẹ̀ wọ́n wọ́n máa wà lé friday yìí ẹjọ́ wọ́n máa ti dé ẹjọ́. jáde ah. ah. o ah, pàpàrà ìsinmi lọ́rùn o yà lọ màá tẹ̀lé ẹ débẹ̀ eléyìí máa kọ ẹ lọ́gbọ́n torí bá yọ ẹnu ilé yìí n ò ní kọwọ́ ẹ̀fọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì. ẹ̀lẹ́ ẹ jókòó ẹ̀lẹ́ I hope there is no problem. Bàbá olóyè, nígbà tí mo gbọ́ gbogbo nǹkan tí Gabriel ṣe sí yín, ẹ̀rọ Ọlọ́run bà mí o. Pẹ̀lú gbogbo ohun dáadáa tẹ́ ẹ ti ṣe sí sàkání ìdílé wa, tẹ́ ẹ mú ọmọ wa bí ọmọ, kò yẹ kó lè ṣerú ẹ̀ sí yín. Ìdí èyí ni mo fi ní pé kí n tẹ̀lé wá, ká wá bẹ̀yìn pé kẹ́ ẹ jìbù rẹ kẹ́ ẹ mọ̀ bínú ẹ jẹ́ sà kò sí pẹ́ńbẹ́ mi mọ́ ìwélẹ̀ tó ń káwọ́ àkẹ́yìn sí òjò ti kán ṣẹ́gun lára lóde ìjó di wẹ́lúnù àti sáàkì ẹ̀ fún tó ṣe ó sì ti lọ́nu yín ti lọ́nu a lè ṣiṣẹ́ mọ́ ẹ kó ń di ìdòyún wọn ilé ọmọdé. I cannot employ him back. ẹ sá ọ̀rọ̀ ṣẹ́kọ̀ ni mo sọ ọ̀rọ̀ ṣẹ́kọ̀ sáà ẹ mo ti gbọ́ bẹ́ẹ̀ bá lé employ èmi ti mọ̀ pé èmi fúnra mi náà yẹ lẹ́ni tí bàbá máa pè ní èèyàn yín tàbí ọmọ yín tàbí alábàáṣepọ̀ pẹ̀lú yín rárá torí pé mi ò yàtọ̀ sí èṣù èṣù lálógì èkó ni òun ni mo fi wájọ bọ́tà ọ̀pọ̀dá mi ẹ ṣàlàyé fún wọn. Mm-hmm. gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ lọ ṣe é rí ìwà burúkú gbáà lòun àti stock keeper yín ni wọ́n jọ wù. Ah! storekeeper tí wọ́n pè ní ṣé joel abikele ń pè mr joe mr joe ah, wọn àti mr joe ìwà burúkú ni wọ́n jọ wò wọ́n pàdé àpòpọ̀ wọ́n dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n tafà sókè wọ́n yí dóborí ṣùgbọ́n <laughs> ọfà tí wọ́n ta sí ìdílé yín tí wọ́n ta sọmọ yín orí wọn ló padà sí ah! òun ló fa ikú òjijì ti mr joe òun náà bó ṣe wà yìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. ọ̀gá ni mo ṣe ní ká wá bẹ̀ yín. ọ̀gá ẹjọ́ ojoojúmọ́ báyìí ni máa rí Mr. Joe lójú àlá. ṣẹ̀gbọ́n wọn wá wọ sí mi ah. wọn ní àwọn tí bá mi wá ibi kan tàlejò máa wà hmm. àwọn ti gba rúùmù tàjọ máa gbé wọlé àmì báyìí gbé papọ̀. ẹ ṣàánú bàdà ẹ ṣàánú wa ẹ ṣàánú wa pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sọ́mọ tá a ṣẹ̀ṣẹ̀ kásẹ̀ rẹ̀ lẹ̀ wọ́ ló wà ń bí ẹ̀. Mr. Jo ló tọ̀ mí lọ Mr. Jo ní abalóye Mr. Jo dandanná. tó kí mo ṣe fún ọ pẹ̀lú gbogbo oore tí mo ṣe ṣe ń tọ́ ìsáré ẹ̀kọ́ ní ẹgbẹ́gbẹ́gbẹ́ ẹni ó gbé aṣọ ẹ fọkàn balẹ̀ ó jòkó náà kó fọkàn balẹ̀. gébú wọn ni àjòkó. gébú àbíkí lọ ń jẹ ẹ̀mí èèyàn ò ní tọwọ́ tèmi bọ̀ nígbà tó ti jẹ́wọ́ ní ìsìn ẹ máa gbé lọ èèyàn mi tá tó mú mi lọ bí a ti sa nǹkan padà tó tapa padà sọ lọ́fà yóò dé lọ́la ẹ lọ́la pé ẹ gbé wa ká lọ ọbẹ̀ àwọn olóyè ṣàtúnṣe wọn ò ṣàtúnṣe tó tẹ̀ ti jẹ́wọ́ yìí ṣùgbọ́n kò sí tí mo lè ṣe sí i àlọ́jọ́ ọ̀la ní wọ́n bá yín pé mo ní ó dẹ̀ mí èèyàn ní tọwọ́ mi bọ́ ṣé wọn náà wá rí ní ìsìn ṣé bó ti yẹ ká máa ṣe ilé ayé nù. I, I know you are very sorry. Don't touch me, please, please. I am. Please, can you carry him up? Carry him. Don't touch me. Ọláyẹmí o. Ọlọ́run tó dé ló ti ṣù yìí, kò tó fẹ́ rọ̀ kọ́ máa lọlé ó ti wá lọ ká mọ́ni. ah etí bá wo. ṣé kò yẹ kí n jẹ ìfà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí bàbá olówó rà fún ẹ tó bá jẹ́ yẹn ló fi gbé mi délé ẹ ìyẹn ló dáa. ah ìkànnì ọ̀rẹ́ mi ah, ah. tó mọ̀ kí mi lè drive alẹ́ ah mi ah, ti máa drive alẹ́ o mọ̀. mo ti gbọ́ ìwọ má tiẹ̀ ṣèyọnu kó wá gbé mi lọ létọ́nsìn kí broda àtọ̀dà kọ́ pàdé ẹ lójú ọ̀nà kọ́ wá mú ìgbàdí tí ọ̀rẹ́ wọn advice wọn pé kọ́ máa fi na ìwọ àti bàbá olówó káàkiri kọ́ wá lọ fi nà ẹ má wọrí màá délé láyọ̀. ọ̀rẹ́ mi gbogbo nǹkan tó ń sọ yìí àwa wílà sóni àtọ̀dà ọkọ mi ò lè ṣe láéláé olólùfẹ́ mi ni mo jẹ́rìí ẹ̀ ojúṣe ìjì lónìí jọ torí ọlọ́run. bọ̀dá àtàndá bẹ̀rẹ̀ àtàndá jọ torí ọlọ́run. ẹ̀fọ́ mi bẹ̀rẹ̀ mo ti ń bẹ̀rẹ̀ jọ torí ọlọ́run. àbí ẹ̀dá ọ̀tún. àtàndá jọ torí ọlọ́run jọ jọba náà yẹ mo kú ọ mo ti kú dé ah, mo ti lè mọ náà mi jọ. ẹ̀dá pẹ̀lú obìnrin. ọ̀nà lóògùn. bàbá ọ̀rẹ́ mi lóògùn ẹ̀jọ̀ akita ẹkọ ṣe máa bẹ àtẹ̀dá. mo ń bẹ wọ mo ń bẹ wọ. ẹ máa mú jáde jọ. tẹ̀mí bá mi ní gbogbo owó ọ̀sán mi bẹ ṣàánú I am sorry. dùn pé o ti kà jáde fúnra rẹ̀ o wà rántí pé ìtókù i am sorry dear. má bínú sí mi mo ti realize pé gbogbo nǹkan tí mò ń ṣe látijọ́ yìí kò mọpọlọ wá kò dẹ̀ sí nǹkan kan méjì tó fà á ju wípé mo ti gbóná ra jù lọ atóbìnrin àtọkùnrin ìkan náà wa méjèèjì tá a bá ti gbóná ra á lè bà nǹkan jẹ́ ìgbóná ra ò máa ń tún nǹkan ṣe ó máa ń bà nǹkan jẹ́ ni jọ torí Ọlọ́run gbogbo nǹkan tó wù kí ìgbóná ra mi lè ti bàjẹ́ òun ni mo ní kí n wá bẹ́ẹ̀ fún jọ mo ti kẹ́kọ̀ọ́ gan ni o mo ti wá rí létà yìí pé kò sí nǹkan kan láàrin ìwà àtọ̀gbẹ́ni yẹn gbogbo èrò ọkàn mi ni pé ìgúnra yín mo rò pé ìrúnra yín ni jọ torí ọlọ́run má bínú jọ. àtọ̀dá máa ń má bẹ́ẹ̀ mi mọ́ má bẹ́ẹ̀ mi o ti fi àjẹ́ mi jù. mo fi àjẹ́ gan o. lórí kan tí mi ò ṣe wọ́n fi àjẹ́ mi. jọ jọ jọ torí ọlọ́run jọ tó yọ lọ mo fẹ́ bẹ̀ ni. onílé ajé mi jù mẹ́. wá wá wá fọláyé mi ah, má fọ kí ló ṣẹlẹ̀ ṣe bó ni mo ti wá tí mo fẹ́ bẹ̀ yín sí òde òde ọ̀run gbogbo àyà mo giri má bàjẹ́. jọ tó yọ lọ má bínú sí mi jọ. yéè yéè o ti gbé fún mi o ó ti gbé e fún mi o má bínú jọ má bínú inú mi gbogbo dáríjì mi jọ má bínú ah! Ah! kò lè dá fún lówó kò lè dá fún bàbá olówó iná yìí máa ní olóyìn náà yìí máa ní. wo bí mo lè máa lówó nísìn àmọ́ dá mi lójú pé láìpẹ́ láì jìnnà èmi náà lówó dọ̀tún ọlọ́run a máa ta mọ́tò yẹn ni o a máa ta mọ́tò yẹn ni o ní lò mọ́ láíláí ara ah. ta ni ah. ilé tó gbà fún ẹ̀gbọ́n kò sí wàhálà mo ti tún ra nǹkan mi sọ́dọ̀ mi o jájọ́ ah. bẹ̀rẹ̀ afresh já bẹ̀rẹ̀ afresh jọ gbà mí wo bí eh. ẹni tí ò bá dùn mọ́ nú bá a ṣe parí ìjà yìí àbó gbọ́ kó lọ kó sódò káyé wọn bàjẹ́ danu. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ah, wa kò máa lọ lọ máa rí ẹ lọ́la. ọ̀rẹ́ wa ẹ bá wa yọ ẹ bá wa yẹ ẹ ṣe gan ẹ ṣe gan gbogbo tó kúrú ní ayé yẹn á ga gbogbo tí ò tó ní ayé yín ọlọ́run náà tó ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan gbogbo mi ní ìfẹ́ wọ bí ara mi lè lọ mú òfin mi lè fẹ́ ṣe nǹkan kan bí yá délé ìwájọ bravo bravo bravo. <laughs> Education is very very very important and if it is very very costly you can try ignorance. <laughs> Ah, don't clap for me no clap no clap I will forever say thank you to you ah thank you lọ́kọ̀lọ́kọ̀. Mm. Mm olóyè lókèsì inú mi dùn gan àmọ́ ẹ̀yin mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gan gbogbo effort mi ẹ̀ jẹ́ kó já sásán inú mi dùn gan ni sá thank you so much sá ẹ ṣé gan ni. inú èmi náà dùn sọ ọmọ nǹkan tó dùn máa ń nájú. mi ò mọ sáà fi bá sọ. ọ̀kárí. So sọ̀rọ̀kọ rẹ inú mi dùn ó ti rí i pé ìyàwó oníranù kan ló ń fẹ́ pé kì í ṣe pọ̀ ń ṣèranù iṣẹ́ rẹ báyìí lọ gbájúmọ́ inú mi náà sì dùn èmi náà sì rèé ìranù mélòó mo tún fẹ́ nígbà tí ìṣepà lọ tọmọ ìwọ náà wò nínú ìwé tó pọ̀nká ti sex education mo rí bẹ́ẹ̀ pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ni ká mọ̀ ká fámìlì wa òun ló dáa ètè mi náà sì ń sọ yìí káwọn ọmọ náà kí wọ́n lè yí padà kán lè jẹ́ èèyàn mo fi ń ha mọ́ ọ tó yọ nísìn ọ̀sẹ̀ wọn yóò ní tí o. ẹ nǹkan kan tó wá ń bẹ o sọ́ọ́rí ìgbéyàwó tẹ́ ẹ fẹ́ ṣe ìwà àtọkọ rẹ wọn fẹ́ ná kọ́bọ̀ gbogbo rẹ̀ ní gbogbo. Ah, olóyè hmm? ẹ̀mí pé gbogbo owó ta fẹ́ ná lórí wedding wa ẹ̀yin lè máa ná. I will play important role in that marriage. Listen, uh, n ò fẹ́ náwó, èmi ni wọ́n gbé gbogbo ẹ̀. Ah! Èmi náà sì kọ́ Ọlọ́run ní ọba wa gbé. Ah! Bàbá olóyè ṣe mo dúpẹ́, thank you sir, thank you so much, ẹ ṣe. Come on, listen again. If you want to go to abroad, I will sponsor you. Oh, thank you, thank you, sir. Ẹ wo ẹ ṣe gan-an ni ẹ ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ń bá a bọ̀ ni o ọkọ rẹ ọkọ wo lọ́rọ̀ pò fẹ́ràn jù sóyọ ní èsè alágbẹ̀dẹ tí máa lurin rẹ̀ ti ń tajú mọ́ nǹkan ní ti ń wá yóò ti máa tẹnu mọ́ nǹkan kan tí ó tọ́ ti mọ̀ pé ta irú ọkọ̀ ibà yìí lọ́ọ́ jẹ́ dòdò jù ni wọ́n tó fi ta lọ. tó túmọ̀ sí wípé ẹ fẹ́ ra mọ́tò fún ọkọ mi. Ah, wá mọ̀ ẹ̀ tí ì sọ fún o mo fẹ́ fi ṣe surprise sí fún mi. oh my god fún mi lè ṣe má sọ fún mi. mo ti gbọ́ sá mo ti gbọ́. ẹ̀wọ̀n lójú ń jẹ́ òní. ah ṣe gan mo dẹ̀ mọ̀ pé inú ẹ̀ máa dùn gangan ni inú ẹ̀ máa dùn ni o. Ah! sọ wá mọ nǹkan tí mo fẹ́ kí wọ́n náà gbá mú. kí ni yẹn sá. ọtí ṣe wàá máa ṣe lọ the difference between your career and your marriage bó o ṣe mọ́lẹ́jì eléyìí ọ̀nà ni kó o mọ́lẹ́jì ilé rẹ tẹ̀ bá ti ṣe wedding tán make sure pé kàríà rẹ kò disturb mọ́rẹ́ẹ̀jì rẹ o so yọ nísìn diplomacy tó o lò tó o fi rí pé kàríà rẹ kò àfẹ́ẹ̀tì mọ́rẹ́ẹ̀jì rẹ mo fẹ́ kọ́ ọ mọ́ continue kọ́ ọ mọ́ lò lọ bẹ́ẹ̀ so yọ nísìn mọ́ lò lọ bẹ́ẹ̀ o ọtí ń ṣe jẹ́ kó tó continue tẹ́ ẹ bá ṣe wedding yín tán kíkan mọ́ àfẹ́ẹ̀tì kan they are very very essential very very. mo ti gbọ́ sir thank you so much sir mo really appreciate gbogbo advice yín mo dey promise yín pé mi ò ní ever disappoint ṣẹ́gun ẹ wò ẹ jẹ́ kí n tètè máa lọ. mo wàá gbàgbé o torí bí mo ṣe jókòó yìí ara achievement rẹ mo jẹ ọ àsìfù ọkọ mi ń wè ọlọ́run tí wàá fi iṣẹ́ rẹ ó fi sọ pé kí n gba èmi náà èmi kébé mi mò ń so ìbò yìí. i'm proud of you sir. i am very proud of you <laughs> i am proud most proud of you ní kí n tún sọ kì pé mo proud of you nìkan. láyé àtijọ́ nígbà àwọn bàbá wa olùkọ́ báyìí tíṣà ni gbogbo ẹbí ń ṣe láyé àtijọ́ nígbà àwọn bàbá wa olùkọ́ báyìí tíṣà ni gbogbo ẹbí ń ṣe. I could remember when they wanna have fun èrè àdídùn mo bá lọ́wọ́ wọn wọ́n máa pé ajá de mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ bó bá dúró de mí lẹ́rù mi ò fẹ̀rẹ̀kúfẹ̀ má kígbe olóko má gbọ́ ó fẹ̀rẹ̀kúfẹ̀ bó bá gbọ́ ó ara wà kalẹ̀ fẹ̀rẹ̀kúfẹ̀ àgbègbodò ni wọ́n wọ́n wẹ́ níkúnra ni adẹ́tẹ̀ ni wọ́n wọ́n ò lè fún bàrà rọra bá wọn ṣe kó má bà á jẹ́ kọ́ńtà mọ́sálà rẹ̀ o. òbí rìkìtì láyé o ayé ìkún fúnra irọ́ tẹ́ ń gbáyé o irọ́ tẹ́ ń fẹ́ lálọ́jọ́júmọ́ olùkọ́dé ìmọ́lẹ̀ ti dé o olùkọ́ ti dé o kùnkùn paradà olùkọ́ ti dé o ìmọ́lẹ̀ ló dẹ́gbẹ́ yẹn o olùkọ́ ti dé o ìmọ́lẹ̀ ti dé.